bá gbé wá bó máa ṣe fún un can you imagine. mi understand ẹ nǹkan tó pọn lẹ́sìn yìí bí ẹni pé ó le tó yẹn what is it o brilliant o ṣe kinní kan from gbàkà o ṣé o lè máa kọ́ brilliant in school yìí ni no in the history of this school ṣé o ní most brilliant person ta ní school yìí ni. bó ṣe exaggerate ẹ̀ lẹ́ni pé ó mọ̀wé ju àwọn ẹgbẹ́ ẹ lọ kí ló wà special pa ẹ̀. ah ah ó dáná púpọ̀ lébi ẹni pé kinní irú ìyẹn kí ló mọ̀ ó mọ̀wé tó tọ̀bọ̀ kò mọ̀wé lójú. I can't wait kó gbé súnmọ́ mi lásán mo máa hàn ni ah my grab ẹ bàjẹ́. má bínú she bọ̀bọ̀ yìí toast ẹ no. so who actually toast ẹ rí ìwọ look on fantasize. o go like eh, ìwọ ló ń crush on yín múra sí ṣe ti gbọ́ o máa tó má bẹ̀ múra sí gbogbo àwọn ìgbà wèrè ọ̀ṣọ́ irú ìyẹn tẹ́ pé ṣe bí ọ̀dẹ̀ tó ṣe bí dìdìrín kiri No, oh, ló orí àwọn ọkùnrin tó nà kálíṣe máa tó ṣe lóyún ìlú fẹ́ rí ìyẹn wọ́n ló máa jù ṣé ìkan tó ń rọ wá sí skul wa ti wá máa ṣe lélẹ̀ ṣé ìkan tó ní ká ṣe ní skul ìlélẹ̀ exam ló ń bọ̀ lọ́nà yẹn ẹ gbéwèé kẹ máa kà ọ̀rọ̀kùnrin lẹ̀ ń gbàbí ẹni gbàgbọ́ tí ẹ ṣé ìkan tó ń wá sí skul wa ṣe lélẹ̀ ẹ̀yin tẹ máa ń jẹ́ kó máa bóbìnrin náà lélẹ̀. jọjọjọjọjọ kí n tiẹ̀ kí ni problem ẹ ṣebí mo ni mo like hmm. èmi ni mo fẹ́ fẹ́ ẹ tèmi nìyẹn hmm kò kàn mí o jọ nítorí ọlọ́kọ̀ kọ. ẹni tó yẹ kó máa bóbìnrin náà lélẹ̀ tó bá yà ń sọ máa lóbìnrin cheap. lẹ́yìn bóbìnrin jẹ́ náà lélẹ̀ lẹ́yìn jàmọ́ ọkùnrin ọkùnrin tẹ̀ ń jà fún náà gan kò rí ti yín rò tó fẹ́ fẹ́ gbọ́. ọmọ tó jẹ́ yóò ní sẹ́ǹsì kò ní sẹ́ǹsì ṣáàjà sọkùnrin tó. ó sùn lè mú ráì tí mo dá sí i. ọ̀rẹ́ mi ah, ara mi tutù lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ẹja ńlá tó jẹja lọ bọ̀bọ́ ìgbémisáyé lánàá ó yáwó fún mi ó jẹ́ kí n mọ̀ wípé owó wà wo one hour péré ni mo ní pẹ̀lú ẹ̀ fifty bay ló kà fún mi ṣáraṣá ogun aganran wo ọ̀rẹ́ mi wo iṣẹ́ yẹn tó bá ní kí n stop ẹ̀ kò ní dáa fún mi ò lè stop iṣẹ́ eléyìí o àbásádọ̀ ni mò ń bá lọ lọ́wọ́ tí mo wà tí wàá lè níbi tó bá wà wo ọ̀rẹ́ mi mo lè parọ́ fún ẹ owó ń rùn lára mi jọ torí Ọlọ́run wo àwọn iṣẹ́ olórí burúkú àwọn iṣẹ́ wèrè yìí mo bá yín ṣe mọ́ ambassador nìkan mo fẹ́ máa tẹ̀lé ń sìn òun ló ń yàwó mi lọ́wọ́lọ́wọ́ òun ló ń hmm. àwò mi lè parọ́ fún ẹ mo enjoy ara mi lánàá. ẹyin ó ti tó ọ̀rẹ́ mi o kò dẹrẹ fún mi láwọn bad news láàárọ̀ kùtùkùtù ni ìyẹn burúkú ni ẹ ò ṣe mọṣà ṣíwọ́ ọ̀dà ká máa bára wa rìn sìn ká má fàṣírí ọ̀la àwọn ra wa ewé ni tó ń sọ èyí tó fún wọn fifty thousand kálí mi ló mú lọ sí mílíọ̀nù gba fifty thousand ṣé àníṣe ní seventy thirty ni kò kọ́nẹ́ẹ̀tì mi mọ́ ó ti tó. ọ̀rẹ́ mi má wọrí ó máa kọ́ ní ìtìyìn tó rẹ́ni bílẹ̀ yín méjèèjì ti ń pọnmọ́ rẹ léwu èkúrọ́ náà ní kẹ́ lọ́ọ́ rà lọ́jà ọmọ rẹ kò ṣe dé gbà yín ẹ ní làákàyè bí tí ń wò wọ́n ṣubú ẹ̀ forí fọ́gbà làákàyè ìwé náà ní kẹ́ wákàánú ọgbà orí burúkú lẹ́mú lẹ́yìn jẹ̀bi ẹni jẹ gúgúrú ẹnu ẹ ní làákàyè o èmi mọ̀ pé nínú ọgbà èèyàn máa ń kọ́kọ́ ka ìwé ṣáájú kó tó ka owó ni orí burúkú ẹni kọ́kọ́ ka ṣáájú kó tó di pé wá kàwé nínú ọgbà ah! èèyàn yọkọ tí mo gbé fún nínú ọgbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ student àti ṣoríire lára òní àlà o kọ́ọ̀sì tí o tiẹ̀ sí nínú kíláàsì rárá tó o tiẹ̀ jọ kọ́ wa rárá. tá a bá ní ìdí kankan wò lọ́ba òun kọ́ wa ẹ̀yin wá mórí burúkú láyẹ̀ wá jẹ̀bi ẹni jẹ̀gbọ́n wá ń ṣòṣì mi ọmọ ah! ayé yìí tàbí tí ń wò ọmọ. kúrẹ̀. owó tèmi ni kò lè kan láéláé ṣé wọ́n ti ríbi tí òkun ti gbẹ̀rí ni sí no dey dry now ok jẹ́ kí n sọ fún ẹ tí wọ́n bá kó twenty million tankers tí wọ́n á kó lọ sí òkun pé kó máa pọn omi òkun ṣé wọ́n lè pọn gbẹ̀ẹ́ ẹ eh, owó tí mo ní pọ̀ kò lè tán ni sí no dey dry. really ọlọ́run mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé ó gbé mi pàdé olówó mi òkun. ẹ eh, ṣé nǹkan kékeré tá a ṣe ló wá ń dúpẹ́ ní òkè jẹ́ kí n introduce ara mi ó dàbí pé ẹ̀mọ́ mi dáadáa ìwọ́n dẹ̀ mọ̀ mi o ṣe rí tí mo ti wà yìí I was born with a silver spoon mi ò jìyà rí lọ́jọ́ tó ti bí mi bọ́sì ni bọ́ ṣe wà yẹn he was one of the greatest politicians in this country. really? ṣé tí wọ́n á rí second republic he was ambassador to Canada ah. so owó ìbọn àlẹ a few years back ni mo lose our méjèèjì in auto crash popsi as popsi àti gbà yẹn iná tó ń pè ní ambassador and kó tó he has acquired a lot ah. eh, ṣe shares ní ká sọ ni owó wa wà lákàndì investment ni eh, owó yẹn pọ̀ àyè ní kò dẹ̀ tó dúró ṣé owó tó pọ̀ tèmi náà ṣiṣẹ́ sí ṣé owó yẹn máa ń parí kò ní gbẹ láéláé. ṣe rí ìfẹ́ mi ayò tí ẹ lè parẹ́ bà débi tí omi òkun máa fi nípò fẹ́ gbẹ. ọ̀rẹ́ mi àbó ti parẹ́ ni ite pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáyé tèmi ni mm. ṣé ò mọ̀ ni àgbàgbé mm. ah, o. tàbí kí ló ní mo sọ ọ̀rẹ́ mi. ó ṣe ọ̀rẹ́ mi. ló já tíkẹ̀tì náà fún ẹ̀sẹ̀ náà oh my god why olúmoko olúmoko ah kí ló tẹ máa ń ṣe báyìí náà ọ instruction tí mo fi sí ẹ. Eh? Oh, ok ok ok ok òótọ́ ni òótọ́ ni òótọ́ ni mi ò lábẹ́ forí rò mo ti gbàgbé ni you are on course ó dà bẹ́ẹ̀ ẹ wà ok ẹ wà ok kò sí problem. Uh, èmi náà fẹ́ dé meeting kan tí n bá ti kúrò ní meeting yẹn láìpẹ́ kí n máa bọ̀ máa máa bọ̀ ẹ̀ máa máa bọ̀ ní kì í ṣe máa máa bọ̀ ní park huh? okay now yeah up up union yeah o ṣeun all right okay. Um, dad i'm good to go mo ń padà sọ́gbà. mo ń padà sí. ọ̀pá. àdá o owó time owó time owó lágbo lọ́wọ́ ni àbí torí mi ò. that time ò tí ì lọ ju ó ní tutorial kan tí mo organize fáwọn èèyàn mi dẹ̀ mú fún ọ ní déètì ní mi dẹ̀ fẹ́ fèlù wọn. bó tó yẹ kó o ti kúrò lé kó ti máa ń sọ fún ẹ ní. tí pọ́npọ́n bá ń fẹ́ ni lórí àkejì orí ìmàdó àtúlẹ̀ jorí ìmàdó àjọ pọ́npọ́n la ò gbọ́dọ̀ bá wọn lọ àtúlẹ̀ bá wọn dáwùjọ pọ́npọ́n ìwọ̀n ẹni là mọ̀. ṣọ́ mo máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà pé ìjàkùmọ̀ kìrìn ní ọ̀sán ọni tá a bá bí ire lóru. Hmm? ẹ wo ẹ wo dad ẹ wo ìkọ́ ìkọ́ mẹ́jọ lẹ́sẹ̀ mi àti skul ayọ̀. well àwọn mẹ́jọ sí ìkọ̀ọ̀kan lẹ́tọ́ bá lọ sínú ẹ̀gbìn kan máa kọ́ lẹ́sẹ̀ o ẹ mo sọ fún ẹ ìjọ ń gbọ́ mi ṣó mọ̀ pé atakóró wọn náà ló gbọmọ náà wọ̀ mi. oyè mi sọ. oyè just be very careful. all right i tó bá insist pé o fẹ́ lọ kò sí problem láti ọ̀dọ̀ làwọn. Ah, wá wá wá wá that reminds me ṣé o ti rí alert. ẹ rí pé bá kékeré ni mo ah, gbé ni. àlàó <laughs> owó làbí. ẹ rí pé mi ń gbé full stop mi ń gbé ní provision <laughs> bí mo ṣe rà láti ẹ̀ mo ti ra gbogbo ẹ̀ sílẹ̀ ní hostel bẹ́ẹ̀. mo ní kó rẹ́rìn so God will. God will. Eh, you don see alert. <laughs> God will. dadi eh, ẹni àbí rẹ kì í rò ẹ jẹ́ kí n tètè máa lọ. ká má ṣe gbégbé ayé kò kọ́ mi torí ọsàn kò sọjà ilé ayé táwa díjú mọ́rí táwọn sọ fún un ó lè fò kó dà mọ̀lẹ́bí ẹni ẹ wò ká má jẹ̀jẹ́ o kò dáa ká má ṣe jẹ èso ká má ṣe jẹ o èso ká má ṣe jẹ o èso èso jẹ ló èso.

kò lè pé fóònù ẹ máa wà switched off ní báwọn Samuel ṣe máa ń ṣe báyìí gan mọ́tò ló ti kú tán sí bíbá yìí sí kí ni fẹ́ ṣe kí ni mọ̀ tó ṣe mọ́tò yìí wọn náà máa ṣàánú mi kí ni mo ní fẹ́ gbà switched off ní mọ́tò yìí fóònù yìí wà sí kí ni ah, mo ṣe ọlọ́ọ̀ṣàánú mi ò máa jẹ́ lára mi báyìí. mo lóun máa jẹ́ kí ó kalẹ̀ ó kalẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ẹ ní sùúrù ẹ má ṣèkì ẹ má ṣèkì ẹ má ṣèkì. ẹ kalẹ̀ ẹ jọ ta lẹ́yìn ẹ kalẹ̀ o ọkọ ẹ kalẹ̀ ọmọ àdúgbò ọmọ àdúgbò. n tó ń sọ fún ni pé kẹ corporate kẹ má bàa kú tẹ bá ṣe tí kúkú ẹ kú. àmì ìdè kúrò kọjú kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. Ah fóònù ah. ọwọ́ ẹ̀ dà. ẹgbẹ́ ah, ẹgbẹ́ ẹ ọ. Ah, kí ló tún kù lọ́wọ́ ẹ. gbogbo. ó yá ìwọ mo ní mọ́tò ẹ̀ kó o Hey, àárẹ̀ fún mi. ejò Hey, mi wà nínú ejò tó dé. ojú ò ní pọ́n kọjá kokoko òrùn oníràn kò tayọ pẹ́rẹ́pẹ́rẹ́ mo ti pọ́n lójú kọjá kokoko mo ti ràn lóòrùn tayọ pẹ́rẹ́pẹ́rẹ́ owó ẹ yóò dé lára o ó yá dìde kó wá ran èmi àlàó lọ́wọ́ o èmi ní ìkọ̀kọ̀ nu mọ́tò o kò sẹ́rù kọ̀kọ́ bẹ̀ yé. no mo ti cooperate mo ti cooperate. fast now. kò sí ìkọ̀kọ̀ nù ẹ. down now. fast now. mo ti cooperate. ẹ ẹ lọ mẹ ah, ẹ lọ mẹ kí lẹ ń ṣe. kí lórí wa tá à ń ṣe. kí lẹ ń dánwò láṣà. you people are robbing an innocent person right gbé báàgì yẹn padà síbẹ̀. kí n dá padà. wọ́n ní kẹ́ gbé padà wọ́n ní kẹ́ gbé kiri padà. ìwọ náà mọ bẹ̀dá ni ṣáàdì yẹn ló fẹ́ pa ni. fóònù tó gba yẹn ó yá dá padà. ariwo tó pa kọ́ ni mo fọ́ fún o ṣùgbọ́n akin tó ṣe ló máa jẹ́ kí n kólẹ̀ fún ẹ. ó yá dá fóònù yẹn padà fún. ẹ jọ̀ọ́ má bínú. ẹ bá mi mú wọn ní kẹ́ gbé fóònù padà fún mi. ọbẹ̀ irọ́ mu wá ó dùn mí wípé ẹ pa orí mi lé lálẹ́ yìí mo mọ orí tú tí mo lè fẹ̀yìn méjèèjì pa tó yẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ ẹ wá ń rob ẹ ń jáwé innocent person ẹ̀yin méjèèjì ẹ lè lọ́sẹ̀ yín. ẹ jẹ́ kí n fọ́ wọn létí ẹ ṣe jẹ́ kí n fọ́ wọn létí àwọn olórí púpọ̀ yìí abẹ́jẹ́ oníkàwé ayẹyẹ máa bọ̀ ẹ wá ń bí yà wọ́n ti gba fóònù tọmọ mi lọ́wọ́ máa gbá ojú yín ni ẹ̀yin olórí burúkú olóṣì ẹ wọ́n ti gba fóònù kò lè ní dáa fún yín. madam ẹ̀yin náà bùkún kí lẹ ń ṣe ní ibi by by this time of the day. ẹ á dáa fún yín ẹ ní sori burúkú ewu ẹ kúkú máa rí aláàánú ni ọlọ́run ara làánú sí yín bọ́nà ṣe ran yín sí mi yìí ọlọ́run máa rà làánú sí yín ẹ ṣe mo dúpẹ́ ọwọ́ olórí burúkú yìí wọ́n bá ti rọ́ọ̀bù mi tọ́kẹ́ ọlọ́run ẹ̀bọ̀tà eh, eh, bí bá ṣe ṣe mítìn yẹn tán òun ti lọ́n tiẹ̀ òun ni mo tún ní pé kí n tún ṣáà kí n pè bẹ́ẹ̀ mọ́tò mi ló kù mo dẹ̀ pé mechanic mechanic ti switch off phone ó dún ṣé kí n wà stranded sí bíbá yìí. ẹ wo ẹ lè dúró pẹ́ bíbá yìí ṣe ti gbọ́. mi nǹkan tí mo ṣe mọ́tò yóò ṣiṣẹ́. bíbí mo mi ò mi ò rí ìwà láti àdúgbò yìí ṣáàdúgbò ilẹ̀ yìí wà. mi ò ń ṣọmọ àdúgbò yìí mo ń bọ̀ láti ibì kan náà ah. àmọ́ ìyàwó pẹ́sìtì. ìjọ torí olóhùn báwo la ṣe máa ṣe mo ti pé mẹkáníìkì ti switch off. bóyá kẹ kúkú ti mọ́tò yẹn pa kí n pẹ́yìn lẹ́sẹ̀ síwájú díẹ̀ tó bá dẹ̀ dàárọ̀ la tí ojúmọ́ bá mọ́ ẹ mú mẹkáníìkì wá ṣe. òkè ṣé mo lè rí cab lára òǹdí. ẹ máa rí. ẹ ṣe ẹ ṣe ẹ ń wo contract ẹ ṣe gan ẹ jẹ́ kí n gbé báàgì mi láti mọ́tò ẹ ṣe mo dúpẹ́. ṣé mo lè help yín kí n bá yín gbé. ẹ ṣe ẹ jẹ́ kí n lọ́ọ̀pọ̀ tó why not ẹ náà ẹ má gbé ẹ má gbé ah ewu tèmi yé mi ẹ jẹ́ kí n gbé fúnra mi ah gbèsè ni má gbé fúnra mi ẹ jẹ́ kí n kàn lọ́ọ̀pọ̀ tó ẹ wò ara mi ṣe ń gbọ̀n mo wà mo sọ wà nervous ah á dáa fún yín ẹ̀ níṣẹ́ orí burúkú bẹ́ẹ̀ bá ti jẹ́ kí n nà wọ́n pa olórí burúkú ni wọ́n kí pa wọ́n dànù. Not Coons at all. They are the inventors of management theory. I got it, man. <laughs> Kí ló ń ṣẹlẹ̀ go, Mr. Inventor? sorry, <laughs> mo ti wà carried away pẹ̀lú ìwé tí so sorry. Guys, if na play, na stop am o. Ah, èwo ló ṣe orí burúkú gan-an ta ló jẹ oúnjẹ mi ẹ ti wá jẹ tán ẹ ti wá fọ ọgbà bọ́ síbi kíṣìn fún mi kí n máa jẹ pot what nonsense. kí ló tó máa ń ranjú sọ̀rọ̀ náà ayédè ibi ń pa ayé ayédè oúnjẹ ayédè jẹun ayédè yó ayédè gbórin kí ló ń ṣẹlẹ̀ gangan. apá ayé yẹn ayé yẹn máa ṣòfò dànù ni. ẹ ah, eh, yes. hey hey guys. ẹ ṣáà rí i pé mò ń kàwé mi báyìí ẹ dẹ̀ disturb my reading ability it's unfair. <laughs> wàá dán ṣó fẹ́ di Wọlé Ṣóyínká kalẹ̀. ó sú mi o. but guys this is a school we are here to read and learn. ilé ìwé làwọn we are here to learn. oníkàtìkàtì <laughs> bùkún ọ alákàdá. Ah, ẹ̀yin babe àbẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni àfi bí idán tó bá rí bíbá tó ṣe gbá máa yẹn létí ah dúró náà ó sọ òyìnbó kan òyìnbó ò nìyẹn náà. Ah, ṣé o ti gbàgbé ni ó ní pé before I down my words. mi náà rí pé ó correct. o rí pé òyìnbó yẹn ò correct. àló correct. Ah. ìgbájú olóyè ló máa yẹ kó ṣe òyìnbó sọ. ó correct. Ah, ẹ wo ó tiẹ̀ dá bẹ́ẹ̀ wọ́n sọ pé ibi tí ó bá ti sílẹ̀ ńlẹ̀ lèèyàn ti máa ń jiyàn ìjàkadì ẹni tó máa bá a sub mọ́tà ìsìn bọ̀. hi. excuse me hi. Uh, hello. hi please can, can I see you for some minutes um, actually àwọn ọ̀rẹ́ mi yìí ló ń jiyàn lórí òyìnbó kan wọn ní ó correct kò correct so wọn níbi akẹ́ help wọn ó so òyìnbó yẹn ẹ jọ ẹ gbọ́ before Adams I was ẹ gbọ́ so correct. ó correct. thank you. um, tí wọ́n bá ní before Adam I was kò mí pé èèyàn kankan ti wà kí wọ́n tó bí Adam it is just an idiomatic expression wọ́n máa ń lò bóyá tí ẹni tí yóò tó yàn tó bá ríyàn fín tó wá dùn yàn ó wá fi ń jẹ́ kó yẹ pé kí wọ́n tó bí bàbá tó bí ẹ lọ́mọ ni mo ti wà so before Adam I was ó correct gan. Oh, just an idiomatic expression. all right thank you èmi ò mọ èmi ò pé ìgbà tó lóyún tó bá lóyún ẹkú ṣe òyìnbó sọ wọlé ṣe òyìnbó àti báyìí ṣẹjẹ èmi ò mọ ìgbà tí mo kó bá lóyún mọ. ẹ jẹ́ lọ jẹ́ ọ̀gá ẹjọ́ yìí ti pọ̀ jù. ẹ má má jẹ́ o ẹ má ṣe jẹ́ o ẹ má ṣe jẹ ẹ má ṣe jẹ o ẹ má má jẹ o ẹ má ṣe jẹ o. wọ́n ti sọ fún bẹ́ẹ̀ ẹ má ṣe jẹ o. ẹ má bínú ẹ jókòó. àlàáfíà ni ẹgbàá wa fẹ́ ṣe eré o boys hostel lẹ́wọ́ àwọn. ṣé ìwé wọrí. Ah, well mo ní as pa pé student ni ẹ ẹ̀ sábà rí oúnjẹ from time to time wọ́n wò pé kí wọ́n surprise ẹ̀ mo ṣe gbogbo àwọn food stuff nǹkan kan yìí wá. èmi nìkan tán. o deserve more than that. ah ah ah ah ah ah. <laughs> bí ẹni pé mo pé mo like tea. students wo ni o like tea. Yeah, I am so grateful ẹ ṣe mo dúpẹ́ gan-an ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò fún yín o. ọkọ ah, bisitọ mo ní iye òkè ni kí n fi ṣe ń lálejò báyìí ni o. anyway um, Alao mi ò lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tán mo máa dúpẹ́ orí forever ni and um, shall appreciate it thank you very much mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ má bínú o ṣé ò ní bínú jọ nítorí ọlọ́ ṣé ọmọ babaláwo ni ẹni behave enjoy. jọ yẹn gbogbo àwọn nǹkan tó ń ṣe i don't understand. ọmọ babaláwo ṣáà èso jẹ́ ńlọrọ̀ èso èso jẹ́ ńráyé gbé èso èso jẹ́ ńbímọ èso èso jẹ́ ńlọ́lá èso. torí pé ọlọ́run ló ń ṣọlá ọlọ́run ló ń ṣọrọ̀ ọlọ́run ló ń ṣọmọ òun nìkan ló ń ṣòun. má ṣe gbégbé ayé kò kàn mí torí ọ̀sán kò sọjà ilé ayé táwa díjú mọ́rí táwọn sọ̀kò ó lè fòkó bá mọ̀lẹ́bí ẹni ẹ wo ká má jẹ jẹ o kò dáa ká má ṣe jẹ èso ká má ṣe jẹ o èso ká má ṣe jẹ o èso èso jẹ lówó. èso èso jẹ́ ńlọrọ̀ èso èso jẹ́ ńbímọ èso èso jẹ́ ńláyé gbé èso èso èso kò dá o èso èso èso èso èso èso èso èso. ń lọ. ọ̀nà báyìí ọ̀nà ayédáadé nìyẹn ibẹ̀ gan lèmi náà ń lọ ẹ jẹ́ kí n dá kẹ̀kẹ́ àbí ọ̀kadà ló kó máa gbé wa. ọlọ́run ló ń sọ̀rọ̀ ọlọ́run ló ń sọ ọmọ òun nìkan ló ń ṣòun gbogbo. ká má ṣe gbégbé ayé ọsàn kò sọjà ilé ayé tàwádìí tí wọ́n rí táwọn sọ̀kò ó lè kó kó bá mọ̀lẹ́bí ẹnu ẹ wò ká má dẹ̀ jẹ́ o kò dáa ká èso ká má ṣe èso ká má ṣe èso èso jẹ́ lọ èso èso jẹ́ lọ́rọ̀ èso. It's so damn people, it's so. it's so damn life, it's so. it's so. it's so. go down, it's so. it's so. it's so. it's so. it's so. it's all. dàgbà ọ̀dà omi. mo sọ fún ọ lọ́jọ́ òní pé mo ṣe é lànà nítorí ẹni bá ṣe ní lóore òwe là ń ṣe kíre. owó ẹyọ. eléyìí ló wá láti òde ìlara eléyìí ló wá láti òde ìjẹrò eléyìí ló wá láti ọ̀rọ̀ ọ̀gbọ́n àga. ó yà tẹ́wọ́ ẹ̀ kó gbà. ṣé ọwọ́ àlàáfíà ni màá fi gbà ní báyìí. sọwọ́ tó lè lò ọwọ́ wa. eléyìí ni ìlara. ìlara eléyìí ló wá láti òde ajérò eléyìí eléyìí wá látọ̀wọ̀ gún àga hmm. mo ti dọkùnrin lọ agbára ló kó dánù hmm. ó wàá lù sẹ́nu hmm. ó gbé ó wàá yà gbẹ lọ́jọ́ kejì ẹyọkan nílò bẹ́ẹ̀ hmm. ẹyọkan ló nílò níbẹ̀ hmm. ẹyọkan yẹn jẹ́ kí imí wà lára rẹ̀ hmm. òun ló mú padà wá fáwa èmi á fi sọ ẹ́ di ọkùnrin bẹ́ẹ̀ ṣó ń gbọ́ mi òun á fi sọ ẹ́ di ọkùnrin ó wá di ọjọ́ kọjọ́ tá a bá fi kankan mú ẹwọ ẹyọ ńlẹ̀ báyìí kẹ́nikẹ́ni kó ló kà pa ọ́ òye gbé nígbàkúgbà. Mm yóò dá lóhùn kódà kójú o fẹ́ fi ràn yàn lọ́wọ́ ni èyí yóò dá lóhùn ó ti dọkùnrin nìyẹn wọn. bàbá ẹ ṣe mo dúpẹ́ kò sí wàhálà o ṣe kọ́ ewọ ògbúdọ̀ pọ̀ ògbúdọ̀ pọ̀ ewọ ewọ ògbúdọ̀ pọ̀ ògbúdọ̀ pọ̀ ewọ ewọ ewọ ó ti dọkùnrin o ó ti dọmọkùnrin nu àmọ́ onígbólóhùn o. onígbólóhùn. gbólóhùn. onígbólóhùn ọmọ àwí tẹ̀lé mi ojú ò ní pọ́n kó kọjá kókókó. ojú ò ní pọ́n kó kọjá kókókó. òrùn ò ní ràn kó tayọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. òrùn ò ní ràn kó tayọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ojú mi ti pọ́n kọjá kókókó. mo ti pọ́n lójú kọjá kókókó. òòrùn mi ti ràn tayọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. mo ti ràn lóòrùn tayọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. ó fọ gbákùnrin lẹ́mẹ̀ta. owó ẹyọ òde lára o owó ẹyọ òde lára o. dìde kó wá ràn mí lọ́wọ́. dìde kó wá ràn mí lọ́wọ́ ló bá tán. ojú ẹ lọ ẹ ṣe ìmọ̀ dúpẹ́ ojú náà. Hey, no wonder mo ṣáà wò pé ah dé báwo well it's okay. Um, August Bisitola ní kí ni màá fi ṣe ń lálejò ẹ̀ẹ́dẹ̀ lè jẹ́ concussion táwọn máa ń ṣe. èmi concussion <laughs> concussion kẹ̀ èmi ò jẹ́ concussion. No bóyá kí n get soft drinks. no no no i'm very well fine thank you um, aláwọ̀ mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ mo lè fẹ́ kó fún mi. kí ni ẹ mà. Mm, màá fẹ́ kó wá kí mi lé. Ah, mo máa ní busy schedule always ni eh, tí n bá sí ní library màá wà ní lecture room ọkẹ́ wà ní tutorial èyí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tí mo fẹ́ lọ ṣe tutorial fún ni mo ń kàwé ilẹ̀ fún so i'm always busy ma Oh, sorry for now ma. Eh, ẹ ìwé ẹ bàbá oníwè pẹ̀lẹ́ ṣé o nínú àráyè yẹn gan ló ti máa wá wáyé. ẹ wò kí n má parọ́ fún yín tí n bá ń sùn nìkan ni mo máa ń sinmi. mo fẹ́ kó wá kí mi nílé kó yọjú mi nílé. anyway ma try ma. okay màá dé appreciate ẹ tó bá wá màá ṣe gbogbo oúnjẹ tó máa like ma. ṣe fún gbogbo oúnjẹ ni màá jẹ oúnjẹ sí tó oúnjẹ tó oúnjẹ sí oúnjẹ yìí tó bá jẹ́ yàn ni màá kó fún ẹ tó bá kí ni ẹ ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí o iná ò ní tán ọwọ́ yín o ìbètè tí mo lá máa fi ọ̀pọ̀ rọ́pò máa o. so máa kọ̀ọ̀lẹ̀ àlè mo bá ṣe. Yes, how far? Oh, I'm fine. Àjọkẹ́ wáì tó fi wọnú hostel tó fi jẹ́ pé oníkíwá bẹ́ẹ̀nu mọ́tò. ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ kò ń ṣọ̀rọ̀ hostel rárá tó yẹ mo fi ní kó wá bá mi ń ta kọ̀gùn kọ̀gùn kọ̀gùn akọ́ra bá ló kọ̀gùn sódì ọ̀rọ̀. this your kọ̀ngù kọ̀ngù kọ̀ngù akọ́ra bá wọ́rẹ́bà kí ló ṣẹlẹ̀ gangan. ṣùgbọ́n àtìgbà tí mo ti rí àlàó àtìgbà yẹn báyìí mi gẹ́ta ara mi omi ìpò onífàlà o. mo nífẹ̀ẹ́ yìí. as beautiful as you are ṣó fẹ́ máa fi rẹ̀ bẹ ọkùnrin ni kò possible now ó rẹwà lọ́mọbìnrin kí ló ń tirẹ̀ sálàwọ̀ fún. ó jẹ́ nǹkan kan fún ẹ̀ nǹkan tó wù mí òun nǹkan tó wù mí òun mo dé bá mi ṣe nǹkan tí mo fẹ́ nìyẹn. kí bẹ́ẹ̀ ṣàlàwọ̀. Hmm, bá mi ṣe. omi pé àlàwọ̀ wọn ẹ̀. bẹ́ẹ̀ ni má jẹ́ kí n tún ẹ̀ aláwo lè fẹ́ aláwo ti marry eh? yeah marry to who his books. ó dẹ̀ jẹ́ kẹ́rù bà mí nǹkan tó ń rún lọ́rùn jọ́ torí ọ̀nà bá ń bá láwo sọ̀rọ̀ aláwo ń rùn ún. Levy, sorry, má jẹ́ kí n tún ẹ̀ látìgbà tí mo ti mọ̀ ẹ́ as àjọkẹ́ tí mo ti fojú mi gan ní ní <laughs> ìfẹ́ ti wà lọ́kàn mi I love you so much I want you to be my girl like seriously I will take good care of you I will do anything for you to make you happy please. nǹkan tí mo ṣe ń sọ mo ṣe ń sọ nǹkan tó ń ní lóhùn ni aláwo lóhùn mi bá ń bá sọ̀rọ̀ ah. aláwo èké Àjọkẹ́ <sighs> so o oh, will date me. no i can't i don't like you i don't even love you. tó bá ń kíkí bí ẹ báláwo sọ̀rọ̀ i swear down òun ló kéré jù láyé tí mo lè ah, ṣe on one condition ẹnu òfìfo kò ní dúró mi. sọ. ọ̀rẹ́ ní tí mo lọ tó ń ṣe oúnjẹ tó fẹ́ jáyàn mú látàárọ̀ tó ní fún mi jẹ́ ń bẹ̀ yìí. Ah, fún ẹ jẹ ah, ṣé o mọ ọmọ mi ọmọ kí tí wọ́n ti fẹ́ travel bẹ́ẹ̀ yẹn mọ́ láì kí n dáná ti tèmi tí wọ́n ti dáná yẹn báyìí máa gbé dání máa lè jẹ tó mi fẹ́ máa róúnjẹ rántí sí i wá sọ pé kì í fún ẹ̀jẹ̀ mi ló fẹ́ jẹ́ nílò kékeré ni mo sì. Ah, ó ga lára yín. mi nígbà tí bó sọ́pọ̀ lè sọ́dọ̀ mọ́ tí ẹ̀ ni. ẹ mo ń lọ mo ti ń pèpè ẹ̀ ní pẹ́ máa lọ sùn. all right láti ẹ take care má pẹ́. all right ẹ pẹ̀lẹ́ yá travel. <laughs> wọlé sí ni mo rí missed call ẹ lórí fóònù mi mo ti wà fixed throughout week yìí o àtẹ́wọ́n máa kóra ẹ̀jọ̀ wá bá mi ní science theatre ní alẹ́ yìí mo máa ṣe tutorial fún àwọn kan so màá lè ṣe pọ̀ fún yín eh, all okay ẹ máa pè é padà pè é padà. kí wàá lóde tó fi pẹ́. Ah, má bínú mo kàn wò pé téèyàn bá yọ dáadáa tó ń jẹ́ wà nínú téèyàn bá wá kàwé gbòòrò ìyẹn gbá lè wọlé ó ṣe ní pé kí n dáná pé kí n àti ìjọ jẹ. Ah, èmi dẹ̀ṣẹ̀ jẹun tán ló dé lóúnjẹ ti sẹ́gbẹ̀ kan aspect wo ló sọ pé kò yẹ nínú management gangan ṣé management theory ni àbí element. àwọn òde ṣe wàhálà kí n tó sun oúnjẹ yìí bí àkùtì ẹ̀ taste díẹ̀. mi ní lè jẹun ṣéèyàn máa ń jẹun lẹ́kẹ̀ẹ́ mo yó ni mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán gan-an ló ń wọlé mo ti ní pé tí n bá ti dúró díẹ̀ díẹ̀ tí n bá ti rí èmi máa jáde ní tèmi because I've been waiting since morning why you like this ó yẹ kó yé ẹ nà àlàbò báwo ló ṣe ń ṣe báyìí nà ó yẹ kó mi ti yé ẹ nà. ṣé wà ṣé wà ṣé wà nǹkan tó sọ fún mi wá understand gbogbo ibi tí mo lò gbogbo ṣé ìrìn àjò mi ó yẹ kó ti yé no na ah, ah. nǹkan tó sọ pé ó fẹ́ wá ṣe kọ́ ló ń ṣe yìí ó sọ problem lórí àwọn management courses kankan mo dẹ̀ lọ gba textbook yìí mo ti kà á tẹ́sán nǹkan tó fẹ́ nínú ẹ̀ kí n kó ẹ. ìwọ gógó ni mi understand management service mi understand? ara ẹ ló wà see I like you honestly I do I just I just like you and you're my crush. má ṣe bẹ́ẹ̀ má no no you can't do that so, and you can't do that. I like you. No no no ma, ma, ma. Hey, hey! ni mo Ah, she wa. She bó lóun travel Ah, kí ló she ṣe bíbá. ẹ ṣe mi wa travel mo travel wa sí bíbá yìí ni ẹ eh, mo travel wá síbi báyìí nìyẹn eh, ṣé mi travel ni. Ah, eh, ṣé tẹ́ ẹ bá fẹ́ travel ibi olè jálá ti travel lọ sí anywhere mo travel wá síbi báyìí ṣé bọ́dọ̀ sọ́kò lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ ni. ẹ ẹ bàtí mi lọ́kọ̀ yẹn kí ló wá ṣe. ẹ bàtí mi lọ́dẹ̀ travel kan kí ló wá ṣe kí ló ṣe mí báyìí. kí ló wá ṣe mí báyìí. kí ló wá ṣe mí báyìí. kí ló wá ṣe mí. nǹkan tó wá ṣe mí náà wá ṣe mí. ẹ máa burú o ẹ dáadáa mọ̀ ṣe bó lóò láìkì. mo ní mi ò láìkì ẹ. ṣe bó lóò láìkì bọ̀bọ̀ yìí kí ló wá ṣe lọ́dọ̀ ẹ. ìgbà mo sọ bẹ́ẹ̀ fún ẹ ọjọ́ wo ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé èyí ni àbá mi ò láìkẹ́ ńgbà yẹn mo dẹ̀ sí láìkẹ́ ń sìn kí ló ṣẹlẹ̀. ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí bá fẹ́ báyìí ló máa ń fẹ́ ó máa lójú kòkòrò ìwọ lójú kò mú ò lọ yìí. ta ló lójú kòkòrò nù èmi àti ẹ. bẹ́ẹ̀ni náà ta ló lójú kòkòrò nù èmi àti ẹ. ṣé ìwọ lójú kòkòrò gbogbo ọkùnrin tí wọ́n nínú ọgbà yìí ni crush ẹ. ìyẹn wá ní kí ni. ẹ ẹ inú ni mo máa fà yín.

torí ẹ̀ lèmi ṣe ní ká wá bíbá sórí bíbá yìí kò sí nǹkan tá a fẹ́ tá a lè rí and beside gan nǹkan tó ṣe kókó ní iṣẹ́ tá a ṣe ń bíbá so let's get straight to business. bíbí ṣeré bí ṣe wáyé mo kò gbé e wá fún ọ. Ah, I trust you ẹja ńlá. but ní nǹkan board mind mi. kí nìyẹn. mo fèlè zan mi. o fèlè zan mi. yẹn o possible now kò sẹ́ni tó lè gbárù àwọn arìnrìn campus tó máa fail exam ìwọ sọ fún mi. Ah, ó yà mí lẹ́nu. bó ah, náà ti ń ṣerú ẹ̀ ó mẹ́ni tó ń bá rìn ni tí wọ́n mọ̀ kó tó máa ṣe fún mi tó bá ti dárò la ìwọ kò bá mi get my treat number kò test test orí fóònù mi ó ti pass kí ló ṣe rò pọ́n pè mí ní olówó. Thank you ẹ má ṣe jẹ́ ẹ má ṣe jẹ́ èso jẹ́ lóhùn. Excuse me. Excuse me. Can I see you for, for like a minute? Um, Martin's right? Um, actually, um, I guess this guy is your friend. What's his name? on Alao. Um, actually, mo kàn need help ẹ Um, that Alao guy, I like him. Like, I really like him. And mo dẹ̀ ti sọ, but it's just proving difficult. So mo you guys are friends. Uh, maybe you can help me try talk to him, like, you know, bóyá kò kàn intervene on my behalf. So, I'm ṣe ní pé kí n ọmọ problem ó ìwọ gangan ni ìgbéraga tó ń gbénú ènìyàn tí wọ́n fi sọ pé èèyàn ní excuse me tí ò bá ṣe ìgbéraga ó yẹ kó ti jù báyìí lọ. I know you guys are friends I'm, I'm Martins látijọ́ tó ti dénú ọgbà ṣé o kì mí rí ó ní ìgbéraga ṣá. excuse me excuse me just shut up hold on shut the fuck up no what sincerely speaking. no ìtumọ̀ now as in what's the meaning of this now just because just because mo stoop so low that's láti máa indulge eh? or just because i just decided to come down to your class to your level mo máa ń béèrè help lọ́wọ́ ẹ láti tún àìtó fi lè máa wọnú sí mi lára mi ò kẹ́ ṣé body house ta wà ni ṣé secondary school bíbá yìí ni ṣèbí ara institution la no i don't get i don't understand explain it for me now who, who you be now ta ni now one dress ń pay me okay. One feel big who the fuck are you who the hell are you abẹ dẹ́rẹ́ àjàre mi ìráyè òṣì rọ́dọ̀ rà dá. má lọ wá kó wá gbèsè ọ̀rọ̀ ẹ. ẹ ah, shut up. àní owó wá gbèsè ọ̀rọ̀ ẹ má sá lọ wá bí wá gbèsè ọ̀rọ̀ ẹ. Ah, ẹranko lélẹ́yìí máa jẹ́ kó gbọdọ̀ jẹ́ yẹn. tọrẹ mi bá fẹ́ rí ilé ojì ṣiṣẹ́ ilé ayé. So òun enjoy drinking. Pẹ̀lú Alao, ṣó mọ wípé oore tó ṣe fún mi mi ò lè san tán. Mi ò rò pé o mọ rírì oore tó ṣe o. Ṣé o tún ní ọ̀nà mìíràn tẹ́lẹ̀ fi san rẹ ju bá ṣe ti ń san lọ ni? <laughs> Because ẹ ń fún mi lówó ẹ ń fún mi láṣọ ẹ ń fún mi ní full stop ẹ ń fún mi lẹ́kùn oríṣiríṣi mèremère that one is enough. sórí oore tó ṣe fún mi ńgbà mi wọn náà ìlú nìkan gbé lọ sí embassy kì í gba visa fẹ́ kí n dẹ̀ gbé travel èmi àti ẹnìkan àdẹ̀ travel out just the two of us kákan kúrò lùi kájọ lọ ṣayé you know abroad. èmi àti yín kájọ sálọ. ẹ wọ́n ṣe mí bẹ́ẹ̀ fẹ́ ah, ó lè jù bẹ́ẹ̀ lọ nǹkan tí mo torí ẹ̀gbẹ́ wá sí ìgbà ilé mi gbogbo tí fẹ́ sọ fún ẹ ni pé Alao mo láìkẹ́ e gan. ó nọ́mà náà òfin ọlọ́run ni pé ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. oh stop being biblical ah o understand nǹkan tí mo sọ mo dẹ̀ mọ̀ pé ó yí ẹ onílàkàyè ó yẹ gan. sórí maybe she like him. I want us to to date to be together you know to be together as one ká máa dé ìtara wa mo love ẹ̀kan really i just want it to be all over me kí n all over gbà mí tí n bá rẹ́ẹ̀dẹ̀ kí kíkọ́ mú you don't understand. No, no, no. ah oh, lè understand i don't know i just want us to mo fẹ́ kájọ máa ṣe wọlé wọ̀de catch wà together ká máa date. date. yes. ah ah ah no na you wọlé walk, ma <laughs> mo pé walk now Why? because tí Olúbàdàn bá wọ short necker. ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń igi mú jìnnà sórí gan wọ́n <laughs> mọ àwọn irọ́ tèmi à èmi sí yín no no. ṣe bọ́mọ yunifásitì ni ṣé ìwọ ń pass through yunifásitì ni àbí yunifásitì ń pass through ẹ̀ because gbogbo nǹkan tó ń sọ ń sọ̀rọ̀ bí ọmọ ancient person ayé ti change kò sí kan tó ju kí ni big deal okay for example wọ̀rẹ́ mi alájà alájà is sixty five years ọkọ tó fẹ́ sílé tó ń ṣe ọkọ tó ń pàṣẹ lé lórí right now I think last year ló pé thirty a lọ ṣe birthday party fún yàrá a ṣe big alájà ó fi ilé pọtí ó fọ̀nà ru kàrí fún birthday bọ̀bọ̀ yìí àti everywhere ni pé ah ìkan ọmọ wa ń ṣe birthday so kí ni big deal ẹ̀hẹ́n ṣé gap tó wà láàrin àwọn yẹn ṣó pọ̀ tó tèmi àti ẹni kò sí big deal bẹ́ẹ̀ náà ó ṣọ̀bọ̀ kò sí ọ̀kan tó ń disturb mi kò ṣe pé bóyá mo lọ́kọ̀ kan lé àbí mo ní nǹkan kan tó máa disturb I am you know mo dá wà ní dángájíá ni mo dá wà mí ni kò sí nǹkan tó ń disturb mi o ṣáà ọmọ kankan lọ́wọ́ mi ká má ní bóyá ọmọ kan máa disturb àbọ̀ kankan mama there is nobody mi ò lẹ́yìn tí mò ń date nǹkan you know i just like you i just nǹkan fẹ́ ká máa. èmi ah, eh, rò pé nǹkan tẹ́ sọ yẹn bóyá ó lè possible ẹ jù mí lọ gan-an ojú wo làwọn èèyàn fẹ́ máa fi wò mí tí mi àti yín bá ń lọ níbura pé bóyá àjọ wà papọ̀. aláwo ó máa wọ wọ. àǹtí kò lè ṣeé ṣe. a ló máa eh, wọ. ẹ stop kò lè ṣeé ṣe máa. sori ó mọ kó tó fọ́ nì bó ṣe máa ṣe báyìí kí ẹ stop ẹ tó máa ṣe pé mi láìkẹ́ mi láìkẹ́ ó tún tàn lèmi hàn sí ni. àní kò lè ṣeé ṣe máa ẹ stop ẹ public ni làwà náà ẹ stop ẹ. True treat me like I don't know. Uh, Martins. Martins, how far? kí ló ń ṣẹlẹ̀ gangan báwo ni. no Martins ọ̀rọ̀ aláwo kò fẹ́ yé mi mọ́. kí ló ṣàlàwọ̀. láti gbogbo obìnrin tó ń fọ́ fàlàwọ̀ nínú ọgbà kí àlàwo má rí kankan nínú wọn gòkè ilé ìfẹ́fẹ́. ìgbà tó tiẹ̀ kọ́kọ́ sọ pé ọ̀rọ̀ àlàwo ti sọ ẹ̀ ẹ̀rú bá mi mo lérò pé nǹkan kan ṣe ni ọ̀rẹ́ wa má jẹ́ ká làágùn jìnnà lórí ọ aláwọ̀ ti wà traumatic wà mọ̀ tó jọ mí lójújú um, àjọkẹ́ ó pè mí lóhùn fẹ́rẹ̀ rìn bàtà máa ń fi ojú sí àjọkẹ́ àjọkẹ́ ń fi rẹ̀ pé as bitter as she is pé òun fẹ́ fẹ́ aláwọ̀ wọ́n á fún pé wáyé tó máa fi rẹ̀ bẹ ọkùnrin ó ní kò ṣe pé òun fi àwọn obì aláwọ̀ just because òun like aláwọ̀ máa ń lókè tó wá fẹ́ kí bẹ́ẹ̀ bá aláwọ̀ sọ̀rọ̀ wà fún mi lówó could you believe pé gẹ́ẹ̀ fún mi ní owó. really? ó ráṣọ sí mi lọ́rùn in fact ó fowó bàlàwò ṣeré àlàó fàáké kọrí lòun ò lè fẹ́ tó bá jọ mí lójú bẹ́ẹ̀ ni pé àlàó ìyàwó gbó ló ń gbé kiri mo bá sọ títí títí títí títí àfi arúgbó yìí ni tábà nítorí owó ló ṣe ń fẹ́ arúgbó yìí ṣé àjọkẹ́ ò lówó lọ́wọ́ ni àbí Cynthia ò lówó lọ́wọ́ tó máa fi bàjẹ́ ni. sórí ọ̀rọ̀ àlàó kò yéèyàn kankan ọlọ́run ọba nìkan ló yẹ mi ò wá nífẹ̀ẹ́ kó jẹ́ kí mi àti ẹ sọ̀rọ̀ wa di torí stika ló máa ń kú lórí ọ̀rọ̀ lọ́rọ̀ hmm? ọ̀rẹ́ mi ń sìn èyí tó bá mi ni mo ti ń gbé nǹkan mi sí ti padà ìwọ náà wá nǹkan kan ṣe ọ̀rẹ́ wa tó máa jẹ́ kó bísí kó yẹ. Ah, ìṣá oh, ńlá kí ló ń ṣẹlẹ̀ gangan. wọ́n kè jàre wọ́n lọ everything now. fine. martin jo ń máa ní problem kékeré kan máa ní. kí ni. Eh, ó mọ̀ pé exam ti rí approach. so mo máa ní textbook boss one oh seven mo ní láti kà fún exam mi. wá ní ìdẹ kí n ya ẹ. ẹ mo ní ìtọ́jú ẹ. aa <laughs> ah, ẹkùn Wọlé Ṣóyínká ti mú jáde ibẹ̀ ló ẹ̀kọ́ wa kò sí bẹ́ẹ̀. Wọlé Ṣóyínká ṣáàtì ní Wọlé Ṣóyínká nínú campus wa níbàdàn. oh sorry mo ti gbàgbé pé òwò bá wa gbé bí <laughs> aláwọ̀ ni Wọlé Ṣóyínká òṣàlá. so aláwọ̀ lẹ sọ di Wọlé Ṣóyínká. kálù bá wa gbé ni wàá mọ̀ pé orúkọ tó sùn tẹ̀ ni ẹ̀ ẹ ò mọ bó tó máa ṣẹlẹ̀ tó bá ti dalẹ̀ àti dé ọ̀dẹ̀ sá ó pọ̀ sí wẹ̀ lábẹ́ ìlú àwùjọ wa. ó ṣá ńlá kí ló ń ṣẹlẹ̀ gangan. ẹni àwa lọ̀rọ̀ la ti ń kó tí èbí tó bá ṣàpèkù mọ́ àfẹ̀yìnfẹ́ lẹ́yìn látúnjí owó mi mo wá gbà. àjọkẹ́ ó bá ní sùúrù kó gbọ́ tẹnu mi ojú orí ẹ̀ tó mo bá àlàó sọ̀rọ̀ ní tó yàn sọ̀rọ̀ dé ó fà kíkọrí ó ní òun ò nífẹ̀ẹ́ pé òun ò lè ṣe àfiwé yìí náà ni mo dẹ̀ mọ̀ bí ó fẹ́ di pọ́fẹ́sọ Wọlé Ṣóyínká ó sún mi àmọ́. àmúṣe ẹ̀ wo ló ń sọ mo fún ẹ lówó mo ra aṣọ sí ẹ lọ́rùn mo ra bàtà fún ẹ kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ látúnjí tí ẹ dúró náà ìfà mi àti irú ẹ̀dá wo ló jẹ́ gan. ṣebí weekend mo sọ fẹ́ pé kó wá. ṣé weekend kọ́ la wà báyìí. sunday náà ara weekend ni sunday ni mo sọ fẹ́ pé kó wá gbowó ẹ̀. ẹ̀ẹ́ so ẹni ẹ lè jẹ́ ó báyìí nígbà tó lè fẹ́ gbowó lọ́wọ́ mi mo mọ bó ṣe ń ṣojú bí aláàánú Samaria fún mi lọ́wọ́ mi mi ò ráyè gbò péré fún mi lọ́wọ́ mi jáde. ọ̀rẹ́ mi ṣé wàá mọ nǹkan kó tó bá fẹ́ ṣe yẹn gan lọ ṣe owó náà mi ò ní fún ẹ. ìkan tí mo bá fẹ́ ṣe kí n lọ ṣe sórí máa jẹ́ kó mọ̀ wípé àwọn tó ṣe wẹ̀ lọ́jọ́ kìíní àná wọ́n mọ ibi tán wà báyìí máa mi kò dẹ̀ sí ọmọ o ọmọ babaláwo gidigidi ni mí èmi ò ní fọwọ́ ṣe wà á kọ́ tẹ̀lé ọmú wo máa bá tiẹ̀ jẹ́ wo máa fi rùn ẹ́ wo tó bá di ọ̀la pèmí lọ́mọ àlè o ò lè dàrú ọ̀la èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi ló sọ bẹ́ẹ̀ fún ẹ o ò ní dàrú ọ̀la ó dà pé ìtì mọ̀ mi ṣá ọmọ babaláwo ni mí o ò ní fún mi lọ́mọ èmi kò tẹ̀ á fọwọ́ yẹn mọ́ omi ìwà fẹ́ràn rẹ̀ tó bá ti kú kó tó dọ̀la pèmí ní ọmọ àlè ṣé tẹ́ pé mo ti sọ fẹ́ bàjẹ́ ni mí ah ok ó e, dà pé ọmọ dádì mi ṣá ó ọmọ kọ́mọ ìṣòro ìfọ̀n èso jẹ́ lọ́rọ̀ èso èso jẹ́ ráyé èso èso jẹ́ bímọ èso èso jẹ́ lọ́lá torí pé ọlọ́run ló ń ṣọlá ọlọ́run ló ń ah! ṣọrọ̀ ọlọ́run ló ń ṣọmọ òun nìkan ló ń ṣọ gbogbo ta ló dánwó ilé ìwò. ká má ṣe gbégbé ayé kò kọ́ mi. ta ló ṣe orin ilé. torí ah. ọ̀sán kò sọ̀rọ̀ ilé ayé. ó kú. dìjú mọ́ rí táwọn sọ. ojú mi ò ní rí mi ojú mi ní kókó ló máa nílẹ̀. Ajadi! Ajadi! Ah! ẹ wo ká má jẹ jẹ o kò ká má ṣe jẹ èso ká má ṣe jẹ o èso ká má ṣe jẹ o èso if not ó yẹ kí n dẹ́pọ̀ mọ́ àwọn tó kù ṣe general tura but ìran aládé kò ní mẹ́jẹ kí ìjọba kò ní mẹ́jẹ àbí àbí wàhálà làjọ rẹ ọlọ́run. Let's get down to business. That's why I'm here. Uh, but mind you, let ti show. So many ní pẹ́ kí n tó lọlé. Ibi tá a bá Some other time, màmá pick date, màá tún wá kọ ẹ. Àwọn courses wo gangan ló ló fún ẹ ní problem nínú wọn. Um, mo ní issue díẹ̀ pẹ̀lú business martin. Ó dẹ̀ mọ̀ Mr. Shogun. ó ń gbá lórí ẹ̀ gan-an. take things lightly at all máa yẹn máa ń fún yín tough time gan ní faculty yín o. no be small thing and um, mo ní issue pẹ̀lú man three oh three náà. man three oh three man three oh three ah, performance appraiser, kọ́ nìyẹn. yes yes you are. Ah. <laughs> ìyẹn ń ṣe nǹkan tó lè nà ó bóyá ká tiẹ̀ ti ibẹ̀ yẹn gan bẹ̀rẹ̀ uh, when we say performance appraiser, performance appraiser means the way we review the performance of the employees in the organization either positively or negatively uh, if a worker does very good job in the organization, bringing sales, making profit for the company, they can appraise his performance, recognize his ability by sending him abroad for an overseas course or kí wọ́n fún ní uh, mọ́tò àbí kí wọ́n increase salary or kí wọ́n fún ní promotion that is it goes with the carrot and stick approach uh, because tí òṣìṣẹ́ bá ṣe nǹkan ìwúrí ní company tí wọ́n dẹ̀ fẹ́ fi ìmoore hàn wọ́n máa ràn lọ sí abroad fún overseas course àbí kí wọ́n fún ní mọ́tò àbí kí wọ́n increase salary àbí promotion uh, that one goes for the carrot aspect why the stick aspect is tí òṣìṣẹ́ bá ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ tí ò ṣe dáadáa ìsídà kí wọ́n sack ẹ̀ or kí wọ́n demote ẹ̀ or kí wọ́n reduce salary ẹ̀ ó mọ̀ pé tí àwọn ọmọ kéékèèké ń gbà tá wà ní primary school secondary school tí àbá ṣe dáadáa Oh my, Jawa, wa lọ́rẹ́ nà Kane. that is the stick. uh, the approach in the organization is bóyá kí wọ́n fi sack worker yẹn àbí kí wọ́n demote any question before we move further. Um, ní nǹkan tí ó yé mi o advantage um, appraisal performance in any organization. advantage of performance appraisal uh, is a simple thing it's just to encourage other workers to improve in their job it's just to make them add more effort because nígbà tẹ́ bá jọ wà ní organization tẹ́jọ débẹ̀ torí pé wọ́n ti fún ní promotion before ẹ ó ti dọ̀gálẹ̀ ẹ lórí wọ́n ti fún ní official car wọ́n ti rán lọ sí abroad. afọ̀lúmọ́ òtítọ́ ló máa lékè afọ̀lúmọ́ òtítọ́ ló máa lékè ìpàdé ni mo ti ń bọ̀ yìí o ọ̀gá wa gbogbo àwọn tí a jọ ṣe ìpàdé ni wọ́n rán mi sí yín okó èèyàn bí lónìí okó èèyàn bí lọ́la àwọn aráàlú gan ò tiẹ̀ nífọ̀kànbalẹ̀ nínú wa mọ́ wọ́n ní pé kí wọ́n á bá yín pé ẹni tó bá mojú ògùn náà ló máa pa bìnírè tó bá jẹ́ egun ilé la fẹ́ bọ̀ tó bá dẹ̀ jẹ́ òòṣà ọjà ẹ jẹ́ ká ṣe eléyìí ti pọ̀ jù. gbogbo ohun tó sọ pátápátá ló yé mi afọ ló mọ. òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa lékè òtítọ́ yẹn náà ló máa lékè. gẹ́gẹ́ bí ìpàdé tẹ̀yìn ṣe èmi àti ọ̀kan lọ́mọ àwa náà ní ìpàdé ìdákọ́ńkọ́ ìrìn lánàá táwa náà ṣàṣàròlé lórí torí pé bẹ́yìn ṣe ń gbọ́ làwa náà ń gbọ́ etí tiwa náà ti kún gbòòrò wọ́n ti ń rí wa gẹ́gẹ́ bí aláìmọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ̀ adìyẹ wa ń làágùn o ìyẹn ni òjì à ń mọ̀ àwọn student wa ń pa lóòwe fún wa wọ́n ní we leave the corn in the barn and unprepared we started followed lè tó túmọ̀ sí pé wọn ò ní gbẹ́kẹ̀lé kankan nínú wa mọ́ àrókù èèyàn lẹ́nu nínú gọ́tà àrórí èèyàn lákìtàn lọ́la àwa tá a wá sọ pé à ń ṣèdáàbòbò fún lù kí ni ìwúlò wa àmọ́ gẹ́gẹ́ bí ìpàdé tẹ́ ṣe o gẹ́gẹ́ bí olórí kí ni ẹ̀yin rò pé ó yẹ ká ṣe ibo lẹ fi pàdé yìí sí. kò sí nǹkan kan tá a fẹ́ kẹ́ ṣe abiyamọ tó ń yọmọ ẹ lọ́fìn ṣé kí wọ́n lé wa kó lójú pópó pé ká má dáàbò bo àwọn ọmọ ni gbogbo èèyàn kàn ń sọ̀rọ̀ nípàdé ni pé kí ló dé kí ló dé kí ló dé ṣáà dáàbò bo àwọn aráàlú mọ́ ni ẹ mọ̀ pé yìí lè lè ṣe é. tó bá jẹ́ gúnlé la fẹ́ bọ̀ bó sì jó sa ọjà kódà kó jẹ́ olúbọ̀bọ̀ tí rí bọ̀bá bá ẹnu mo ṣetán láti bá yín ṣe o n tó bá wá kàn mí gẹ́gẹ́ bí ìpín tèmi gẹ́gẹ́ bí olórí ẹ sọ fún mi. mo ṣetán láti ṣe. olórí ṣe bẹ́ẹ̀ tó mojú oògùn ló ń pa bìnrin rè tẹ́yìn nìkan lẹ lè ṣe é. tí ẹ bá wá dénú pàdé. ó wá fẹ́ fohùn kan ràn sáwọn ọmọ ẹgbẹ́. ohun wo. tó lásìkò tá a wà yìí àsìkò ká máa fohùn ránṣẹ́ síra wa ló oníkálukú wà nígbáradì kí wọ́n máa sọ pé a débi ọ̀nà gbé pẹ̀ka. a débi ọ̀nà gbé pẹ̀ka. ajíbówú. ajíbówú. ní salágbẹ̀dẹ ọ̀run. ní salágbẹ̀dẹ ọ̀run. kóró. kóró. kóró kóró kóró àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ fínà ìwé fínà ìwé pákáfíkì pákà pákáfíkì ṣẹlẹ̀ gan. Adúkẹ́, àti ìṣọmọdé mọ̀ náà, ó yẹ kó ti gbọ́rọ̀ mi rò náà. Ṣé o mọ̀ pé torí lọ́ọ̀yà tí mo jẹ́ mo máa gbọ́rọ̀ ẹ̀rọ? Adúkẹ́, ó ṣe jẹ́ pé anytime tí n bá ṣe ń bá ẹ sọ̀rọ̀ báyìí, o kò máa ń ṣàn mí Why? Because I hate you. I just hate you with passion. Catch. You hate me with passion? Yeah. Ah. Wo bó ṣe lẹnu lẹ̀bi ẹsẹ̀ ewúrẹ́ ṣó má sọ pé òun mọ́kọ́ mi nínú ọgbà yìí ni olówó orí mi ambassador olówó omi òkun beside tí má tẹ̀ máa fẹ́ yàn ṣérú ẹ̀ náà ni máa fẹ́ you dishonorary nfa lásán ìwọ sí mi cobra ọjọ́kọ́jọ́ tí n bá tún ti kọjá lọ tó bá dá mi dúró má fẹjọ́ ẹ̀sùn ambassador kí wọ́n bá mi fi owó bá ẹ̀ wí idiot. ah èmi èmi irú ní òun àtẹ́rì àfi ọjọ́ tó jókè mẹ́sì ló fi pè ní egbọn èmi làdùkẹ́ pè ní NFA no future ambition me èmi àdùkẹ́ àdùkẹ́ I will let you know that my bite doesn't have an attitude yes you very soon very soon for this campus go see my real colour. Bali. ẹ mo ti ṣe transfer fún un. Ah. irọ́ o fifteen thousand naira. ọ̀rẹ́ ojú bẹ́ẹ̀ lọ wọ́n ní kó sábà rí ni pé ok. Ah, o ṣe mo dúpẹ́ ọlọ́run máa fi ọ̀pọ̀ rọ́pò fún ẹ. ẹ ẹ ẹ tẹ mọ̀ kó ló ṣẹlẹ̀ sórí nǹkan tó ń gbé wá sọ́dọ̀ ẹ̀hún gan ni pé ó dàbẹ́ ni pé nǹkan kan ló gbé mi àti ọ̀gbẹ́ni yìí wá o but nǹkan tó fi yàtọ̀ òun ṣọpẹ́ báyìí báyìí àwọn òdẹ̀ tí ì ṣọpẹ́ wọ́n rántí máà tó ń kọ́ wa ní law three oh one Nigerian legal system ó rántí ẹ̀ wà tó bá rí àǹdà tó tó fún wa ó ní ká sọ́ọ̀vù ìkan bẹ̀ kò dẹ̀ sẹ́ni tó gẹ̀tẹ̀ ni wa so mo wá wò pé as class rep pé kí n wá báyìí pé ìgbà olólè wa gbà wá bẹ̀ débi pé àmà ti ìṣọpẹ́ kanlẹ̀ tí ọ̀rẹ́ mi ṣe ìṣọpẹ́ kanlẹ̀. Usman yẹn ó mọ̀ mọ̀ sẹ́ẹ̀tì kìíní yẹn fún wa kò fẹ́ jẹ́ ká pàṣẹ ó mọ̀ pé tá bá pàṣẹ a máa fi rẹ̀ so àlè wàá bribe o kò dẹ̀ sọ́mọ́ ká má máa bribe o. no kò tiẹ̀ dáa kò dáa kò dáa kéèyàn máa bribe àwọn lecturers ó dáa kéèyàn kà á kó kọ́ ọ kó mọ̀ kó lè wúlò fún lọ́jọ́ iwájú uh, because kì í ṣe pé certificate yẹn nìkan lè máa fi ṣiṣẹ́ but it's what you have upstairs that will give you the success in life. Uh, Monday Monday Monday Monday máa wà ní uh, mechanical engineering department mo ní tutorial fún wọn uh, Tuesday ah máa wà ní biochemistry department Wednesday máa wà ní mass communication Wednesday ah in fact gbogbo wíìkì ti busy Oh, wo Thursday. Eh, eh, jẹ́ ká ṣe báyìí jẹ́ ká fi sí next week Thursday. next week Thursday. Ah, ṣé o dẹ̀ sọ pé kò ní yẹ. Ah, kò ní yẹ. Eh, next week Thursday yẹn náà dà. nǹkan kan lẹ́ẹ̀kan máa ṣe fún mi ẹ máa bá mi kó handout yẹn jọ then ẹ máa lọ sí library ẹ wá àwọn relevant materials tó sọ̀rọ̀ nípa course yẹn and ẹ lọ sí online ẹ lọ wọ àwọn nǹkan tó relevant pẹ̀lú ẹ ẹ ṣàjọ èmi náà máa ṣe àwọn findings tèmi náà ní online máa kójọ so àwọn la máa fi jọ ṣe tutorial yẹn papọ̀. kò sí wàhálà gbogbo nǹkan tó sọ fún mi máa get back sí wọn so àwa náà gbáradì títí di next week thursday tó sọ yẹn. ẹ má wọ ẹ má pàṣẹ tó bá lè wá táwọn náà pàṣẹ aṣọ pẹ́ pọnlẹ̀ báyìí in fact ó trust me na. Nigeria legal step mo big day what we just need is just to understand our system kò sẹ́ni more way, mọ̀wé àwọn kan wà wọ́n ní magnetic brain To just put tán bá ṣe kàn bá ẹsẹ̀kẹsẹ̀ báyìí náà ti mọ̀ ẹlòmíì dẹ̀ rí tí ò bá gbé yẹ̀wò bí ẹ̀ márùn ẹ̀ mẹ́fà just understand yourself tó put jẹ́ pé ẹlẹ́ẹ̀márùn ẹlẹ́ẹ̀mẹ́fà yẹn Take your time, use the hour, read your handout, your textbooks, and get it assimilated into your brain. And that's all. Ore, you are a genius. Thank you. Thank you very much.

a ní láti ṣàwọn kankan nítorí àwọn kankan kí àwọn kankan má bàa ṣẹlẹ̀ o. bébì hmm. mo mọ̀ pé mo kí n láì kí kí n máa gbọ́ àwọn ọ̀rọ̀ yorùbá tó máa ń ṣẹ́rù báyọ̀ eh, believe tèmi nǹkan tí mo dẹ̀ mọ̀ tó dá mi lójú ni pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tilẹ̀ ò gbà and besides gbogbo nǹkan tí wọ́n rò pé bóyá oúnjẹ láyà yẹn owó la máa fi bá wí so just tell me go straight to the point nǹkan tó máa ń ṣẹlẹ̀ gangan let me know ṣe bí olórí burúkú cobra yẹn ni mo ń lọ ó kàn máa ń disturb mi ó máa dá mi dúró máa bá mi sọ nonsense you can't imagine bó ṣe disgrace mi lánàá oh my god mo bìlí pé tó bá wà ń bẹ̀ mo mọ̀ pé ó máa bínú kọjá bó ṣe yẹ lọ but nǹkan tó bà mí lẹ́rù bọ́ bóyá ń dẹ́rù bà mí ó lóun máa pa mí ó ń threaten me that guy he said he's going to kill me. cobra ló sọ yẹn. Yes, I'm afraid because I don't know what is up to now. Hmm. Hmm. Cobra. Yeah. Ó sọ Yes, he's threatening me, and I don't know what is up to. Baby, we have to do something about it. Or do you want me to die? Calm down, calm down. Oh. <laughs> ah, Cobra. Ah, ọjọ́ wo ni bọ̀bọ̀ ìwà di comedian tó ń ṣe comedy? Ah, Cobra she must open my màá pa kò possible now. ọkọ mi are you sure. baby má máa rò yẹn hmm. nítorí nǹkan tí mo fẹ́ kó máa ṣe ni pé tó bá ti lọ nínú ọgbà àbí tó bá wà lẹ́nu ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ jẹ́ kó mọ bó ṣe jẹ́ sí mi gangan jẹ́ kó mọ̀ pé wọ́n gangan ni olórí tèmi àà ah, kọ́bra ah, báwo ó máa gbọ́ tó máa dárúkọ mi á sọ fún mi pé òun fẹ́ tẹ́tí ẹ̀ àìrú ah, kọ́bra báwo àwọn ọmọ táwọn àrùn ń ṣẹ́ gan-an wọ́n ju kọ́bra lọ tó bá wá ṣe bí wèrè máa ní kó fowó bá wí ni nínú campus anybody tó bá trespass máa dì pẹ̀lú ẹ̀ ní ẹrù wà Ah, owó mi ò kún. ẹ̀rù ń bà mí ni. má wọ rí ṣé torí ẹ̀ ló ti wá ní kí n máa sáré bọ̀. Ah, ọkọ mi ẹ̀rù ń bà mí o torí bí bọ́bọ́ yẹn ṣe sọ̀rọ̀ sí mi tó bá rí bó ṣe disgrace mi in fact tó bá wà ń bẹ̀ gan ó máa bí ẹnu ó máa bínú kọjá bó ṣe yẹ lọ́nà. baby come off this ah, o ti fẹ́ máa sọ̀rọ̀ kọ́bra bí nǹkan nǹkan kan tó special mm. àwọn tó jẹ́ ọ̀gá ẹ̀ àwọn làti agbára jaguar kò gbọ́n wọn bí aláyé àwọn dà àwọn afowórán wọn ń ṣe ah o mọ mo ṣe jẹnu káfọ́ ní máa fọ́ bẹ́ẹ̀ anybody wí ni ah, ok ṣé o fẹ́ gbọ́ ìwọ ti rí ẹni tó fẹ́ ṣe nǹkan tó ń fẹnu ẹ̀ sọ pé òun máa ṣe ẹni tó bá máa pààyàn òní jáde síta kó máa sọ pé òun fẹ́ pààyàn náà ẹ jẹ́ kọ́bùrà mi kí ló pé ìyẹn mélòó la rẹ̀ èmi fowó rọ wọn ṣẹ ni ah, ah. oh baby come up this ó mọ̀ nǹkan tó máa ṣe fún mi you know what you're going to do for me now ẹ ó mọ̀ pé mi kì í láìkí máa rí ẹni sober mood just go in there kó fún mi ní that sexy dress and let's go to club straight away. Baby, we have to do something about this thing, oh. We have to do something. I'm afraid. I don't want to die. Or do you want me to die? Okay. Eh, ṣó fẹ́ gbọ́ nǹkankan. Mm. Màá tún ṣe nǹkankan tó máa jọ ẹ́ lójú tó tó máa fi mọ bí mo ṣe jẹ́nu campus. Okay. Cobra, màá ní kó fẹnu gbolẹ̀ wájú ẹ̀. Ìyẹn tún kọ́. Are you sure? Ah, màá fi owó bá yóò máa fẹnu gbolẹ̀ wájú ẹ let's go let's go please. my ah, darling. Ah, Cobra Cobra mi. Ah. Please get dressed and let's go. Oh, thank you. Cobra, ibi <laughs> táwa bá ti sọ̀rọ̀. báwo ló ṣiṣẹ́ lẹ̀. ìgbà tá a ṣáàtì lára ṣàkókò ẹnu kọ́ta mi ò mọ kọ́kọ́ ń pa ẹ o. mo dárun ẹ wàá mẹ́rin tó gbé síbẹ̀. adùkẹ́ adùkẹ́ adùkẹ́ lè léyìí báwo ló ṣiṣẹ́ lẹ̀. inú kábọ̀sì ti di nǹkan mi o ó ti di nǹkan mi o ẹ wàá mẹ́rin tó ṣe. Ah! ok ok ok ó ti yé mi báyìí ó ti yé mi báyìí ah! nǹkan tá a máa pò nínú kábọ̀sì ah! mi ò ní gbà mi ò ní gbà àwọn kọ́kọ́rù kan ní ma ṣe bó ṣe wù wọ́n àbí wọ́n gbà ní ma ṣe tó ṣe wù wọ́n màá jẹ́ kó mọ̀ where this guy dey. tọ́tọ́tàlẹ́ wá fẹ́ pè báyìí ní sùtàlẹ́ fẹ́ pè. ah wọ́n máa wọrí máa wọrí mi ò ní gbà sẹ́ mi ò ní gbà. ẹ wo wọ́n ti pa àbí kí àbí. máa wọrí for this campus láṣà bẹ̀rẹ̀ ni. Rẹ́mi wàhálà ti wà báyìí o torí bí ambassadọ̀ ṣe ń bí lọ tó rọ̀ gé yìí ogun ti wọnú skul yìí rèé. àbí wọ kọ bó ṣe mú wọn bó ti máa sọ̀rọ̀ fún wọn ẹlẹ́nu bí ẹnu ẹja ẹlẹ́nu bí ẹnu àkókò sọ́gi wàá ti sọ fún ọkọ tó mú wọn débi mo mọ̀ ẹ́ ju bó ṣe mọ́ rẹ̀ lọ. mo ṣe wá nílà ká èèkan báyìí ṣé gbogbo yẹn ni wọ́n máa ń sọ lọ́nà dúró síbẹ̀ ṣe bọ́lọ́pàá adé wọn mú ẹ lọ wọlé wọlé. You never know that nobody can hide from the Exactly. We are the so máa pè ṣàlàyé nǹkan tó mọ̀ nípa ẹ̀kọ́ àlùkẹ́ fún wa. ọ̀fíìsà ṣé ibi tá a dé yìí i'm ready to say the truth. ṣé mi mọ nídìí nípa ẹ̀kọ́ àdùkẹ́. ìwọ sọ fún wa pé ìwọ ò mọ kankan nípa ẹ̀kọ́ àdùkẹ́ ra ìtàbí a living witness tó ṣojú mọ́ tó ń threatening àdùkẹ́ ó jẹ́ kó yé wa wípé màtó tó ṣẹ̀ tí ò gbà ó sọ wípé ó máa pa ó dẹ̀ ti pa ó oh, ó yà ẹ́ lẹ́nu ó bẹ́ta kó jẹ́wọ́ fún wa àwa ti mú ẹ báyìí jẹ́wọ́ fáwa corporate pẹ̀lú àwa ṣọ́ra wa méjì a lè decide láti tú ẹ̀ sílẹ̀ kó sẹ́ni tó máa bí wa o it's better kó jẹ́wọ́ o kó jẹ́wọ́ ó bẹ́ta kó corporate pẹ̀lú wa. má jẹ́ kó yá ẹ lẹ́nu mo ti sọ fún ẹ lẹ́nu tó bá jẹ́wọ́ fáwa sí èmi personally mo lè set ẹ free kó máa lọ all i need from you is the truth and nothing but the truth. officers ṣe yorùbá máa ń sọ pé tó bá níbi obìnrin jẹ́ kó mọ ló ṣẹ́rí only reason tí mo fi trace na Adúkẹ́ called me no future ambition so you know bíbí tí mo kọ fún mi. exactly ló wá pa á. so that is the main reason why you killed her. no no no no no. nǹkan tó ṣe pa nìyẹn. when you tell me the truth. àbí tó bá jẹ́ mi náà èmi náà máa react na àwọn. no no no no àwọn tó ń kàn ń bèrè lọ́wọ́ ṣé ìyẹn ló fà á ló ṣe pa. mr cobra jẹ́wọ́ fún tó bá jẹ́wọ́ fún mi i can easily set you free. Mr. Okonkwo Cobra ni that is not my real name sir Okonkwo Cobra ni mo mọ ẹni tí. ok wọn pè é Cobra but òun dáhùn náà. o ò tí rẹ́dí àti jẹ́wọ́ ṣe mi. no ṣé tó bá pè é Cobra ṣé òkè dáhùn adori. down officer please send fruit for them. jábọ́ yẹ jẹ́wọ́ jábọ́. kí ló ń ṣe ẹ̀ mi oh leave me ah wo ó tiẹ̀ lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ ti ìdàbí. what is it. Ah. mo ti lóyún o. <laughs> máa fàwàdà ṣe ẹ̀yẹ how can you be pregnant. ìlà ni mo ti lóyún. Ah. oyún bíi ti báwo kí ló ṣe ẹ́ tó ń ṣe báwo ló ṣe máa lóyún. wá ṣé mi ò ṣobìnrin ṣọkùnrin kọ́ ni ẹ̀yìn ẹ̀yìn sí o gbogbo nǹkan tá a ti ń ṣe àwọn eré tá à ṣe látijọ́ yìí ó doyún ó dọmọ náà nìyẹn wọ́n sọ pé ẹ eh, kò possible kí ni ò possible bẹ́ẹ̀. come on please jọ kí ló ń ṣe tó ń ṣe báyìí ah, má máa mú mi ní april fool ní october náà. wá èwo ni ti month april ṣé mo sọ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ lánàá ni àbí mo sọ ìjẹta. ó wá jẹ́ lẹ́ni ni màmá fi mú ẹ ṣe. báwo ló ṣe máa sọ pé olóyún for crying out loud. no no i no mọ̀ pé ojú mi lọ náà ojú mi lọ we just having a fling you know that you know that. ẹ̀yin lèmi ṣáà ti lóyún ṣá. no o lè lóyún náà ṣé nǹkan máa ń dá lóyún ni collective effort ni. Ah, ah yeah ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ pẹ̀lú èlò lóyún. ó lè máa lóyún fún mi ọmọ ọdún mélòó ni mi. mo ṣì wà ní school mi ti graduate mi ti serve mi ti níṣẹ́. Ah, ṣé bébì ni ẹni o lè fóbìnrin lóyún. Hmm, anyway a máa ṣe oyún ìní. máa ṣe kí ni. ó máa pọ̀ oyún ìní. eré ló ń ṣe. i'm not joking a máa ṣe oyún ìní o. ní èjì mi kí n máa ṣe oyún ìwọ náà sọ́ńtì onímọ̀ ìṣọmọdé mọ́ so kí n má lọ máa ṣe oyún ṣé wọ́n lè advice àwọn èèyàn tó bá ní ẹ tó jẹ́ tó jẹ́ gbẹ̀mí nínú family ẹ̀ ìwọ lè advice ẹ̀ kó máa lọ ṣẹ́yìn torí olùhànú sì ń sọ pé kémi lọ́ọ́ máa ṣẹ́ oyún ṣẹ̀ṣẹ̀ fún ni. torí orin tó bá ti kọ̀ tí yóò ṣẹ́yìn then ready for fẹ́ last born family good day. Ah, mo ló ń lọ kí ló ń ṣe ah, ṣé wàá lọ ni. jẹ́ka mú lórí ìtaná bàbá mi bàbá lọ́sọ̀ dájọ́ ṣe dájọ́ ṣe ṣe dájọ́ ṣe ṣe ìwọ máa wù kẹ ìwọ tẹ́lẹ̀ kó ti sùn lánàá ó ti mú tí ó ti sùn lọ gan lánàá tó yẹ gbọ̀ngàn lánàá lẹ̀ báyìí tí wọ́n mọ̀ wípé àmbásádọ̀ tó yẹ wọ́n bá orí yẹn nínú mọ́tò lánàá. Ah! tẹ̀sọ́jú ẹ̀ tẹ̀sọ́jú ẹ̀ tó ti ṣojú àti jẹ́wọ́ ó ti jọ ní màálù ó ti dókun ẹran jíjẹ. mo ti kọ̀kọ́ tí mo ti fẹ́ sọ bọ̀ ọ̀sán tó wà bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín yẹn ẹ́ mo ti sọ sọ fún yín. Oya, oya, oya.

ajá fún òkìtọ̀ bàbá sẹ́dọ̀ ìyálé yẹn mi ò bàbá sẹ́dọ̀ ní mo dárọ̀ mo kàn fi gbogbo yẹn áì para mi ni èmi náà fi ṣe kílẹ̀ ní lẹ́bù ní campus ní ẹ ṣáájú. má bà mí sọ má bà mí sọ ẹ kí ló ń bá mi sọ náà. kí má bínú jọ kí ló dé tó ń dojú tì mí kí ni reason tó ṣe ń dojú tì mí gangan mo dẹ̀ mọ wọ́ọ̀t mi ní ìgboro ṣé mi ò fún ẹ lówó ni mo ti fún ẹ lówó sí mi ò lè kà rárá ó ti tó ẹ̀mẹ́ta kó o gbálé kó o gé àgbo mi báyìí ó kàn dójú tì mí ayé dẹ̀ ni wọn kí n pẹ́ sọ̀rọ̀ lẹ́nu wọn máa ní ó ti lo kádàrá àwọn tó kù ẹ̀ ni. ọ̀dà mi máa bínú mo mọ pé ń gbìyànjú kó tó ṣe yẹ ni pé táyìnbà tẹ fún mi lówó yẹn ó láwọn nǹkan kékeré kan tó jáde mo lè bílíf pé ti di sáyé fi ṣọ́ọ̀kì kó yẹ máa rí owó gidi mẹ́ bọ̀ ẹ ṣáà má bínú ṣá. kọ́lá lẹ́nu ẹ̀ ìwọ fowó gbọ́ bùkátà tó sígbà tí mo fún ẹ lówó kò fi gbalé ṣé èlò yẹ kó lọ fi gbọ́ bùkátà ni àbí mo kì í fún ẹ lówó mi ni jẹ́ kí n sọ fún ẹ for the very last time máa fún ẹ three hundred and fifty thousand láàárọ̀ la tó o bá ti gbalé mi kó kúrò mi báyìí tó bá rí mi lọ́nà tó bá kí n máa ṣépè fún ẹni. má tiẹ̀ gbalé má gbalé bọ̀dá mi ẹ ṣe. Ah, ah, irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn ó dẹ̀ ń dojú tì mí. Ah, wo bó ṣe rí kí àgbo kóṣì wọlé lọ́jọ́ máa dojú tì hàn káàkiri nọ́ọ̀sẹ̀sì tọ́ílẹ̀tì ló ń rò. tí àgàdá bá dàrú ikú á fi aṣọ ọ̀sán yìí mú. ẹ torí Ọlọ́run ẹ ẹ má jẹ́ kí kó faṣọ sẹ́yìn mú ẹ jọ. ṣètò ipò tí ríbi sùn ló ṣe dáwọ́ tẹ́lẹ̀ oúnjẹ mi dà àbásìkò oúnjẹ mi ò tí tó ni. ẹ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé. bẹ́ẹ̀ ni adákẹ́ ẹ ń kí ni tí aago mẹ́rin bá fi lè lù lónìí tí ìrẹ́ jẹ́ mu. aago mẹ́rin aago mẹ́rin ok aago mẹ́rin ok ṣe ká má ṣe ká tó bí wá sáyé ló ti wà èso kọ́ wa tá ò gbọ́dọ̀ jẹ ẹ má má jẹ o ẹ má ṣe jẹ ẹ má ṣe jẹ àbáṣádò olówó omi òkun mo wà ó mo wà ókè mo wà pa kò sí wàhálà mò ń bọ̀ láti sùkúl ni. kí n yọjú sí ẹ ha ìyẹn ló kéré jù mo dé tán ajá mi tún ti gbéra. ọlọ́run ló ń ṣọlá òun ló ń ṣọmọ. ṣẹ́gbẹ́gbẹ́ ayé kò tọ́ mi torí ọkọ̀ tó kọjá ilé ayé. Bàbá yìí ló ń ta ìmọ̀ owó wọn. Mo ti ń bínú, má bínú, mo ti pẹ́ dé. Traffic ló mú, I swear down, traffic ló mú, má bínú. Báyìí kò mọ̀ gbé débi báyìí. Ó dé sọ̀rọ̀, tọ́lú máa bá wo bẹ̀rẹ̀ fún un. oh, dé má bínú náà ó dẹ̀ jọ. Oh. tó bá jẹ́ lóòtítọ́ ni mo ṣàwọn onígbòdùn tí mi ò gbàgbé òrùkẹ̀rẹ̀ gbogbo ohun tí bá bẹ̀rẹ̀ sọ gbọ̀rọ̀ kan. <laughs> I'm a winner at last ẹ̀yin báwo. sẹ́rí gbogbo gbogbo gbogbo àwọn ọmọ tó ń kú gbogbo àwọn ọmọ tó ń kú. kí ni kí ló ṣẹlẹ̀ gan. Adúkẹ́ àkínṣọmọdé mọ̀ náà ó yẹ kó ti gbọ́rọ̀ mi rò náà. ṣé o mọ̀ pé torí lọ́ọ̀yà tí mo jẹ́ mo máa gbọ́rọ̀ ẹ̀rọ. Adúkẹ́ ó ṣe jẹ́ pé anytime tí n bá ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí o máa ń ṣàn mí ni why. because i hate you i just hate you with passion gosh. you hate me with passion. ìyá ah. wo bó ṣe lẹnu lẹbi ẹsẹ ewúrẹ́ ṣó máa sọ pé òun mọkọ mi nù ọgbà yìí ni olówó orí mi ambassador olówó omi òkun beside tí bá tẹ máa fẹ́ yàn ṣẹ́rú ẹ̀ náà ni máa fẹ́ you dishonoury nfa lásán sórí i repeat ọjọ́kọjọ́ ti máa ń kọjá lọ tó bá dá mi dúró tó bá dá mi dúró mi máa sọ fún ambassador kí o fowó bá ẹ will you this idiot nonsense. èmi èmi irú sọ pé òun ò tẹ́rí àfi ọjọ́ tó lọ sí òkè mẹ̀sì wọ́n pè ní egbọn èmi nàdúkẹ́ pè ní nfa nfa no vision ambition èmi. E o ti gbọ́ o ti tẹ̀rù ọ̀ka tèmi mọ́rẹ̀ o bẹ́ẹ̀ tí wàá rí yọ̀ọ̀ka let me tell you i repeat let me tell you aduke my bite doesn't have an attitude yes my bite doesn't have an attitude me very soon for this campus you will see my true colour. gbogbo àwọn kẹ́ ń sọ gbúdú kábọ̀sì èmi mo gbà wọ́ èmi ni mo gbà wọ́ ẹ̀ṣánú mi mo ti jẹ́wọ́ ẹ̀ṣánú mi mo ti jẹ́wọ́ ẹ̀ṣánú mi ẹ̀ṣánú mi tọ́jú àrí pé nǹkan tó mọ jẹ òun ló fẹ́ ṣekú pẹ́ báyìí. mo ti jẹ́wọ́ fún yín báyìí ṣáájú mi. ẹ fọlúmọ. òdodo ló máa lékè. ẹ fọlúmọ. ẹ fọlúmọ. òdodo ló máa lékè. ẹ fọlúmọ dáná sí i. ẹ bá jẹ yẹ. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ìtọ́lọ́ pàṣẹ ká má ṣe ká tó bí wọn wà tá ò gbọ́dọ̀ jẹ ẹ má má jẹ́ o ẹ má ṣe jẹ o ẹ má ṣe jẹ ẹ má ṣe jẹ o ẹ má má jẹ o. ó mọ̀ pé mo rí tìǹtì mi ṣe wá rí i. ẹ má ṣe jẹ o ẹ má ṣe jẹ o mo dẹ̀ mọ̀ pé tí bá ti fojú pẹ̀ mo máa mọ ibi tó wà. Ah, wàá ṣe àpapọ̀ mọ́mì wọ́n sọ fún mi pé àti two weeks làwa náà ti ń wá láwo àìrí aláwo campus kò wá sí campus kò wá school. èrì ah. ok um, ṣùgbọ́n tẹ́ bá ti wà ní campus báyìí oríṣiríṣi nǹkan ló máa ń wọ̀n yín ṣùgbọ́n èdè fẹ́ gbọ́mọ ṣayé kẹfẹ́ jáde kẹfẹ́ náwó gbà. ẹ má wọrí mi. Ah, gbà náà. no no no no mo wà ok. àní kò wọ gbà ìwọ gbà. àní kò gbà mi ò wọrí gbà. ẹ má wọrí mi wàá ṣàrà credit wàá ra richard wàá ṣoúnjẹ wàá ti wọ. Ah, ṣé ò ní gbọ́mọ ò ní ṣáyé ni ó máa gbọ́mọ jáde náà ó yẹ máa jẹun máa ní nice time. àánú ah, mo lè kí wọ́n ṣàǹfọ̀n bẹ́ẹ̀. àwọn àṣe ah, ẹ ṣe gan wa. ìwọ ṣe ṣe kò sí problem. Hmm. mo mọ ibi tí àlàbò wà. ó mọ pé ó mọ bẹ́ẹ̀. kó má dàbí pé mo yájú tàbí mo ṣe fófó ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ mọ́mi mo fẹ́ wàhálà làwọ̀ wàhálà ẹ̀ pọ̀ ṣé ọmọ kékeré ni mí ṣé mi máa sọ gbogbo yẹn fún mi ìwọ fi yẹn lẹ kò ní láti mọ bí mo ṣe gẹ́ẹ̀tì ẹ̀ náà ìwọ kan sọ ibi tó wà fẹ́ mi and nothing will happen fọkànbalẹ̀. mọ́mi ilé wọn gangan làlàwé wa mm. tá a fẹ́ lọ sí ilé wọn tó bá ti dé sẹ́lẹ̀ gbé ẹ̀kọ́ ní kọ̀kàlà leading lọ sí number fifty one àṣegiri street ilé bàbá ẹ̀ ni ẹ̀ máa bá ń bẹ̀. o ṣe oògùn tó bẹ́ẹ̀ ojú òní tí o ṣe gan. Ah, mọ ẹ̀yin gangan gangan lẹ ṣe jù owó yìí pọ̀. Ah, ṣébi tó wà nìyẹn. ilé wọn gangan gangan ló wà. o ṣe o ṣe god bless. all right ma. o ṣe mo dúpọ̀ ojú ẹ ṣe mo appreciate gan ma. kò sí problem. ẹ sà gbogbo dẹran mi pátá mo ti wà running way padà of the old street i know sia ẹ wo tó bàtà mi ló ti jẹ bàtà mi ò jẹ rí because of that thing you are send me but i know sia. à ń balẹ̀ ọjọ́ òun ló tó fẹ́ lọ́gbọ́n lórí iná ọjọ́ òun tó fẹ́ smart à ń balẹ̀ ta ẹ ní kánò tó ń jábọ̀ àlùbọ́sà nǹkan tí mo rún ẹ láti ṣe ni pé gba extra tire mọ́tò yìí yìí wá fún mi kí n gbé sí mọ́tò yìí kí n lè ráyè jáde òde bí òun sọ àtọmọ́tàmọ́ fún mi. Ah, èmi ni pé kíkọ́ jẹ́ ìyẹn náà tí bá dé èdè kí n ṣe wá jẹ́ kejì torí tí náà mo. will you get out of this house and go and bring my tire. kẹ́lẹ́ wa sustain of life náà ni. lọ mú táyà wá fún mi. sorry sir i'm running away i'm faster first of all i'm coming back. Ah. Ah jẹ́mi ò ti ṣèyàn ọgbà báyìí ah what is this. Ah, um, ẹ kúrọ̀lẹ́ ẹ jọ̀ọ́ mo ń béèrè Àlàó. Àyìnkẹ́. Jaiye. What are you doing in my house? Is this your house? No, it's your house. What are you doing in my house? Uh, I'm looking for Alao. Alao? Hey, eh, eh, Alao, stay out of this. Alao ni now. Ayinke. Alao. Can you imagine? Alao tí mò now. stay out of this. But báwo ló ṣe ṣe yẹn? How did you get to know about this place? Oh, oh you, you just took off like that. Bí mo ṣe mọ sí tó kọ́ ẹ̀ pẹ̀lú mo ṣe mọ bí kò ṣe big deal náà ṣé ṣé téèyàn bá fẹ́ information o lè get ẹ̀ easily náà but báwo ni wọ́n ṣe ṣe yẹn ṣé ó dáa bó ṣe kàn ó kàn fi mí lòdì sá lọ who does that. who does what? Hey, listen and listen good. You can't stay here longer than this. Can somebody tell me what is going on here? Uh, Dad, I can explain. Look here, this is my house and this is my dad. Who's your, who's your dad? Papa Mini. Jaye. Hello. wait, wait. Ṣé o mọ̀ pé màmá ẹ̀ ni? Ah, kí ló ṣẹlẹ̀ gangan? Ọkùnrin. Olówó rí. Òkè ló máa ti máa wo mi. Ìfẹ́ mi. Ẹ̀dá ẹ ló ń jà rè. Ẹni ayọ̀ ọkàn. Wo tó bá fẹ́ sọ ni kó sọ jàre ìbá ti ṣàdúrà ṣàdúrà ṣàdúrà báyìí bígbà tó yẹ pé ẹni nǹkan míì ni máìlì tẹ́ fẹ́ gbà nìyẹn ògbé mi kọ́kọ́ rẹ́rìn láti lẹ̀ mi ti léjú sí tó bá fẹ́ sọ ní kò sọ ò ti gbọ́. ọ̀pọ̀ olóore mi àdáǹdà tán ni ṣọ́ọ̀bù tó gbà fún mi nígbà tí mo dé ṣọ́ọ̀bù mi ah mo la ẹ̀yìn azin ẹ̀rù bà mí àyà mi jà nígbà tí mo máa fi orí estimate gbogbo nǹkan tó wà bẹ̀yìn is over seven hundred k. orí ìṣòro fún ẹ mi ní ṣòro fún ẹ tí màá fi kú tí wọn náà máa fi kú tá a máa fi kú dànù mi ní ṣòro fún ẹ sórí gbogbo oore tó yẹ kí n ṣe fún ẹ pátá nínú ayé yìí ó ní mi ti ṣe fún ẹ kó tó di pé mi gbá ẹ lóyún kó tó bímọ fún mi so gbogbo ètò kù tí màá ṣe ọmọ ni màá máa ṣe fún ṣọ́ọ̀bù yẹn torí ọmọ mi fi ṣe o ọmọ ni kó máa jẹ fún abẹ o. And wọn máa ní tíráfíkì wà lọ́nà kò tí ì sí mi ń plan àti ra ọkọ̀ fọ́mọ mi ètò àti ra ọkọ̀ fọ́mọ mi wà á kàn máa bá wà á ní ìwọ ni dírẹ́fà ò ti gbọ́ ìṣòro fún ọ. Ah, ọkọ mi ó ṣe mo dúpẹ́ iná ò ní tán wù ẹ́ wo ọkọ mi wọn á fẹ́ ṣèlérí kan fún ẹlẹ́yìn kò sí nǹkan kí nǹkan tó lè ṣe tàbí tó lè ṣẹlẹ̀ tó máa mú èmi àyìnkẹ́ fi ìwọ dúró di ayé sílẹ̀ ó ṣe mo dúpẹ́ ọkọ. ọfọ o ti rí i o rí i ẹ ti rí ẹyọ obìnrin olóṣì tẹ wà á ta àtẹ ẹ mọ yìí mi ṣiṣẹ tíntínní ló ti ń ṣàdúrà fún mi yẹ o bó ṣe kúnlẹ̀ àwọn obìnrin mi ò lè kúnlẹ̀ fọkọ wọn báyìí kí n máa ṣàdúrà tó bá ṣoore fún wọn wọn tó máa tá láyà wọn máa takú ẹ láyà wọn nímọ̀ kó lè fọ́ àwọn kan sọ̀fà wo bó ṣe kúnlẹ̀ yìí olùkúlẹ̀ fukú olùkúlẹ̀ bàárù gbogbo ọkùnrin tó bá fẹ́ ṣe ọlọ́run adìẹ létí sí wọn ń ta gbogbo ọkùnrin tó bá fẹ́ tóòsì ẹ ọlọ́run adorí ẹrú dàmí ẹ ò ní gbọ́ wọn rò pé wèrè nìyẹn ó yẹ kó ní ọ̀rẹ́ ò ní yé wọn rárá ọ̀rẹ́ máa máa jọta ará òun lójú wọn tèmi nìkan ló máa máa bá mu lágbára ọlọ́run ṣé wàá rí ìwò tọ́lọ́ba ti ń díẹ́ létí fún wọn òsì wàhálà gbogbo ìṣe ọkọ tó yẹ kémi náà máa ṣe máa ṣe fún ẹ mi nífi kankan dùn ẹ kó nídìí wá náírà máa fún ẹ tẹ́ náírà ìjọ tó bá nídìí twenty naira máa fún ẹ fifty naira ọlọ́wọ́n bá ń gbọ́ bó ṣe máa rí nìyẹn sórí gbogbo obìnrin tó bá wà tara tó fẹ́ máa tó tèmi náà ọlọ́wọ́n ò ní jẹ́ kí lè máa gbà fún wọn tí wọ́n bá ti ní ṣe bó ṣe ń ṣe àmín bá ti lè ṣe bó ṣe ń ṣe ọlọ́wọ́n àjẹgẹ́ wọlé láyọ̀ kọ́lọ́ọ̀dẹ́yẹ kápò mi máa wú sí i ah, kì í ṣe olówó orí mi ni mò ń wò yìí. ohun tó ṣẹlẹ̀ gangan ni pé ọ̀rọ̀ èmi àti ah, ọ̀rọ̀ bí iṣẹ́ wa ni ṣó wọn pé iṣẹ́ amadé sọ fún mi pé àwọn fún mi ní suspension ní oṣù mẹ́ta pé kí mi lọ fi three months jókòó ńlẹ̀. kí ló dé gbòǹgbò kí ló ṣẹlẹ̀. mi ì ṣe nǹkan kan náà tó le tó ní mí nì ṣebí èmi àti kí ló kọ bọ́ọ̀dẹ̀ kan tó máa ń wà lẹ́nu tébọ̀dù ilé ilé ló ń bèmí fa wàhálà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bá mi fàmúdẹ ní àwọn tó ń sọ yẹn ti pọ̀ jù ó dà mí náà dẹ̀ sọ tèmi para kí ni mo sọ tèmi fún báyìí ọmọ ó níṣì mi ní gbẹ́ à wọ́n á pèsè ní one two one two thirty nǹkan tipẹ́tipẹ́ kó tó jẹ́ ipá níyàwó nílé ká tó máa ṣòwò gbò yẹn mi ṣe fake ẹ̀ báyìí tó máa tẹ̀ lọ́wọ́ báyìí gbígbà tó tẹ̀ lẹ́nu mi fún ní gbẹ́ kọ́sọ̀ bá yọ kan péré bó ṣe. lárímọ̀ nǹkan ni bẹ́jẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí yọ ni wọ́n á fá méje ní suspension lórí kìnìún nǹkan tí ó ti tò tẹ́lẹ̀ ló ń dá dúró. mo ní kò yé màmá bínú àmì ìbínú mi ń kọ̀wọ̀ sí ni. ọkọ mi mo ní kó má máa bínú wọn anyway wọ́n ṣe tiwọn ni wọ́n ṣe tọ́lọ́hún kí wàá ní jíjẹ kí ni mímu báyìí. jíjẹ báwo lórí nǹkan tá a sọ fún ìṣẹ̀lẹ̀ àrùn sí nǹkan tó jọ jíjẹ ìdààrú mi jẹ́ nìkan. síbẹ̀síbẹ̀ náà ó máa jẹun tó bá ti wà náà la máa kó síkùn bẹ́ẹ̀ tó bá dẹ̀ ṣe kó síkùn náà tẹ́lẹ̀ báyìí náà tí wọ́n máa búra wọn. a lè wọra wa ń bọ kó máa jẹun. aláì mo ṣe kéré o tí o ti tò tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ mi tẹ́lẹ̀ ta wípé ká bomi wọn lójú wọn tó ń ta àgọ́ mo ti wá mọ̀ pé wúwà ọkàn mi balẹ̀ pé mo lù pátápátá mo lù ú mo ti gbọ́ wàhálà yẹn pọ̀ ah! gbogbo nǹkan tó ní kì í ṣe ló máa ṣe báwo rí i. jókòó lólé ń bẹ̀rẹ̀ látẹ̀rẹ̀ pé ó máa wọlé wa ò dẹ̀ wọlé wa tó bá yá sí ẹ̀ máa léèyàn bí inú. ọ̀gá ò dẹ̀ pé mi wọlé mi lọ lùtẹ̀ kalẹ̀ ni pé kí wọ́n dẹ̀ dé kó fọbẹ̀ fọbẹ̀ kí mi yabẹ̀ yabẹ̀ ń tèmi. sùúrù àti bó ṣe fẹ́ tó náà nìyẹn kò sí wàhálà èmi mo ti máa ti mú nǹkan fún ẹ tán ni kí mi tó wá nǹkan fi síkùn mo tó wáyé pé kí wọ́n kọ́ fi nǹkan síkùn náà nìyẹn náà dáa kí ló wà as in nǹkan jíjẹ. ẹ nà án tí mi lè fọ àsìkò àlẹ́ bí ń pa mí bí bí ń pa mí bí wúyẹ. as in tó wà nílẹ̀. Eh. kò sí kankan lẹ̀ o. bá mi ṣàwádà tí yóò lọ. kò sí kankan lé. Ah, yọ ní sori burúkú má bàa mi fi tí ò dáa ṣe yẹ jẹ o mo ṣe wà ẹbí ń pa mí kankan òkè ọmọ tó ṣẹlẹ̀. wọ kíchìn wá nǹkan tó bá lè dòpọ̀ mọ́ra wọn ó ti yí ẹ̀ sìn mi ẹ̀ máìlì tó bá jẹ́ noodles màá manage ẹ̀ ṣé káwọn kọ̀ọ̀rọ̀ fúnra jù wọ́n máa jọ sùn lójú kò sí nǹkan kan ní. ọ̀dà ọ̀nà ògbó ìṣeré tẹ́lẹ̀ níjà olóṣèlú burúkú ìṣòro lè rí pa mí lórí. sọ̀rọ̀ pé bóyá èèyàn lè rí bóyá bíi bóyá bíi kórìbóró dàgbò jẹ́ bíi oúnjẹ téèyàn lè da gbogbo ẹ̀ papọ̀ kàn búlé ra wọn bọ̀bẹ̀ lé gbogbo ẹ̀ kàn jẹ́ nǹkan kan tó lè jẹ́ nílé yóò sì ní in fact èmi gangan tí ì fi nǹkan kan sẹ́nu látàrọ. àwọ̀ ọ̀nà mọ́ bí mo ṣe lọ́ọ̀bù ẹ tó mọ̀ pé mo lọ́ọ̀bù ẹ gan you know I love you torí dọ̀rùn ni o ẹ ọ̀ pé mi dàbí ń ṣeré ló jẹ́ búrẹ́dì nínú àwọn búrẹ́dì kí n máa fi kàn tí fi kàn tí fi kàn tí mo ti kún fi kàn tí fi kàn tí mo ti kún. òòjọ́ náà àbí ló fi máa fi kàn fi kàn fi kàn báyìí fi máa mú sẹ́nu o lè rí nǹkan kan fi kọ̀ọ̀kan. nǹkan ẹyọ kan náà ló ń tẹnu mọ́ látàárọ̀ ò ah. lè mọ bí wọ́n ṣe ń fi. ọlọ́run bá máa ṣàánú mi lọ́mọ kékeré ara mi ìjọ ò gan-an ni mo fẹ́ ṣe léyìí dá tí mò ń fi ìṣẹ́ tọ́mọ àwítán ó lóun fẹ́ jẹun ṣérú ẹ ló tiẹ̀ ń jẹun ni ṣérú ẹ ló ń jẹun kò tiẹ̀ wọ́n pé kóun jẹ oúnjẹ yẹn gan kóun dákú oko mi. ìlú oúnjẹ náà àní jẹun náà wọn dára o dáká àwọn àwọn àlejò mi máa máa ṣàdúrà báyìí. òpònú ayírádá fọ́ọ̀fù gbé mu ó wá jókòó ó ní wọ́n ń retí mi nínú yàrá kóun gba nǹkan sí nǹkan ah, ah, nǹkan sí nǹkan ṣá ṣé mo tiẹ̀ lè mo tiẹ̀ lè ní nǹkan kan ṣe pẹ̀lú lè mọ́ mi ì lè ní nǹkan kan ṣe pọ̀ mọ́ ọ̀dẹ̀ dídì rìn inú ẹ̀ tiẹ̀ ń bí mi ni ṣó dàbí pé kí n tiẹ̀ kàn pàdánù as in kí n kàn pàdánù níbi táwọn ẹgbẹ́ wà níta táwọn ẹgbẹ́ ń jáṣẹ́ mọ́ra tó ń wá iṣẹ́ tó ń ṣiṣẹ́ gidi lójú méjèèjì ó wá jókòó ó sì jókòó yà jókòó ranù sínú ilé ó mú oúnjẹ káàkiri ó ti jẹ́ tán ọ̀dẹ̀ agùnmánìyè ó kàn ga ni kò lọ́pọlọ ó dàbí kíkí kan pa kankan kíkí strangle ọrùn ẹ̀dá lọ. ẹ má ṣe jẹ́ ẹ má ṣe jẹ́ o ẹ má má jẹ́ o ẹ má ṣe jẹ́ o ẹ má ṣe jẹ́ ẹ má ṣe yẹ o rárá ọ̀rọ̀ mi olórí burúkú kò ní ṣe ṣe mọ́ ọ̀rọ̀ owó jẹ fún wa ẹni òde wàhálà fún mi ló ṣe fún wa kó sínú ìyá lè máa fẹ́ fún wa à ń pàdé ọlọ́ọ̀lọ́wọ́ ọmọ òyìnbó ọmọ yéé ara mi ni mí ọmọ táwọn ẹgbẹ́ mi ṣe é kóró ìwọ̀n bá igbe tó bá kéjà àbí àbámbẹ̀ àbí àtọ́jẹ́ yóò Àlàó mọ́mí Àlàó. ẹ wo kàmá ṣe ṣe o kò dá kàmá ṣe jẹ èso kàmá ṣe jẹ èso èso èso èso èso. ọkọ mi olówó rẹ ẹni bí ọkọ òun mi kì í fi ẹ́ sílẹ̀ rárá o ṣùgbọ́n má gbàgbé pé bíbélì sọ wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni wò ó ó dẹ̀ tún fi yé wa wípé owó ni kẹ̀kẹ́ ìrere mi ò lè continue pẹ̀lú ìyà yìí o i can't just continue ọmọ kékeré ara mi ni mo jẹ́ ká má purọ́ mo dúpẹ́ fún gbogbo oore tó ṣe fún mi látìgbà tí mo ti mọ̀ ẹ́ di wákàtí àti ọ̀wọ̀ yìí mo dúpẹ́ fún ìtọ́jú ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ dúró jayé bá mi tọ́jú ọmọ tí mo fi sílẹ̀ fún un má jẹ́ kí ìyà jẹ rárá ṣùgbọ́n tí ọlọ́run bá ní a tún máa pàdé àá pàdé èmi ni tiẹ̀ nítòótọ́ àyìnkẹ́. ẹ má ṣe jẹ o èso jẹ lọ èso èso jẹ lọ́rọ̀ sọ kò sọjà ilé ayé táwa díjú mọ́rí táwọn sọkún ó lè fòkó bá mọ̀lẹ́bí ẹni ẹ wo ká má jẹ jẹ́ o kò dáa ká má ṣe jẹ èso ká má ṣe jẹ o èso ká má ṣe jẹ o èso èso jẹ lọ èso èso jẹ lọ́rọ̀ èso. èso jẹ́ bímọ èso èso jẹ́ ráyè pé èso èso èso kò dá o èso èso.

èso jẹ́ ń bímọ èso èso jẹ́ ń lọ́lá èso.